ọ̀rẹ́ nata scatter. Make sure any situation you are in life, always make sure there is a plan B at the corner. Ìyẹn ìkan o. Mo fẹ́ pe àkíyèsí wa sí nǹkan kan gbogbo ọmọ kò tó jire bí. Kí ni ìdí gan-an ta ṣe fẹ́ ṣe rálì ní October 1st? kí ni a kàn ń pariwo Odùduwà Odùduwà nation Odùduwà nation but i'm beginning to realize pé many many people ní ò tí ì mọ kúlẹ̀kúlẹ̀ Odùduwà nation tá à ń pariwo yìí àti pé October first rally many many people káàkiri àgbáláyé ni wọ́n gbọ́ bọ́ púpọ̀ nǹkan tí oníkálukú bìlíìfì pé ó wà fún ó yàtọ̀ síra wọn ẹ máa rí àwọn fámìlì míì wọn máa sọ pé màmá bá wọn jáde omi ò máa fógun o wọn máa máa gúnra wọn máa máa yìnbọn ní o bẹ́ẹ̀ ni pé wọ́n sọ pé kàn lọ kó ọmọ wọn sójú ogun kàn lọ ja ogun Biafra àbí ogun Boko Haram rárá o ẹ jẹ́ ká tẹ́tí inú wa ká fi gbéyàwó ọ̀rọ̀. ìdí tí a ṣe sọ wípé. Odùduwà nation ìjàngbara gbúdọ̀ wà fún àfẹ́ sí papọ̀ pẹ̀lú nàìjíríà ṣe mọ̀ yín pé àwọn tribe to join together as a Nigeria are hausas ibos Yorubas, àwọn middle belt nǹkan kan bẹ́ẹ̀ yẹn ẹ̀yin àti èmi ti jọ mọ̀ yí pé níbi tí ọ̀rọ̀ nàìjíríà dé dúró lénìí there is nothing like nigeria i'm asking you and i'm challenging you sọ fún mi ọjọ́ wo gan-an ni president yìí ní nàìjíríà tó àdírẹ́sì nàìjà nigerian citizen àbí ẹ̀rí tó wà ní mítì kan tó jẹ́ live tó dẹ̀ tí fídíò yẹn tó dúró tó gùn tó thirty minutes ìgbà wo lẹ ti rí yẹn last ẹ lè rí mọ́ ẹ lè rí mọ́ àwọn gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ flag iṣó ìwà bó ṣe gbọ́wọ́ lé láti flag ẹ̀mí ẹ̀ á pin gbogbo ohun tó ń dùn tó ń dán nínú ayé àdàbí tí mo bá ro ibi ìrò ẹnìkan ni ò ní ṣẹlẹ̀ o ṣùgbọ́n tí mi bá mọ̀ ẹ́ tí mi dẹ̀ robi sí ẹ rí láyé tí mi dẹ̀ ní robi sí ẹ tó o ti ẹ̀rọ lọ́kàn lásán pé o gbé ọwọ́ lé gbogbo ohun tó ń dùn tó ń rí tó ń dùn mọ́ ẹ láyé ọ̀run á mi sọ sínú òkùnkùn ìkànnì kò mú bẹ́ẹ̀. a ní kọ́mọ yín kó jáde lọ́jọ́ October first rally kó lọ gbébọn àbí kó lọ jà àbí àwọn kan fẹ́ lọ jà peaceful rally la pè é ìjọ wo lẹ ti rí president yín ní nàìjíríà tán ti sọ̀rọ̀ tán àdírẹ́sì àwọn èèyàn bí ẹ rí wọn tán sọ̀rọ̀ níbì kan tí fídíò yẹn last for like thirty minutes ìgbà wo ló ti ṣẹlẹ̀ àyàfi àwọn old old pictures old old videos àwọn video àwọn pictures tẹ máa rí nísìnyí nípa president yín ní location nine ìsáyà kẹ ní pé ọlọ́ọ̀rì president yín ní visitor kan ní Aso Rock governor sososo minister lágbájá ó lọ kí president ní Aso Rock wọn á kàn mú picture àti picture picture nìkan la máa ń rí àdé ń rí yàn mọ́ ibi tó jókòó sí tó ti ń discuss ẹ̀ lè rí láéláé it is only picture president wa ń lọ outside ó fẹ́ lọ fún meeting wà láìtàlẹ̀ ibi tó ti ń lọ tó ti wọ plane tó ti ń sọ̀kalẹ̀ ẹ̀ lè rí picture lẹ́ ò rí tó já sí wípé kò séyàn kankan tó dé ìrìlì nàìjíríà ẹ̀yìn lẹ̀ mọ̀ kankan kò ń ṣe gbogbo ọ̀rọ̀ la lè sọ lórí iṣẹ́ hmm, èmi máa ń mu ni wọ́n ní lówe lówe báyìí là ń lùlù àgídìgbo ọlọ́gbọ́n la máa jo ọ̀mọ̀ràn la máa mọ̀ ọ́n. ẹ lè rí bẹ́ẹ̀ wọ́n sign check wọ́n kówó jáde wọ́n sign check wọ́n pe mọ́ra wọn lọ́wọ́ èyó ẹjọ́ tẹ́ bá tiẹ̀ wá sọ pé fẹ́ àdírẹ́sì nàìjíríà nísìnyí lé ní gangan ibo ni president yín wà can you tell me you cannot tell me because you yourself you don't even know tell me one or two things nípa nigerians of today nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nísinsìnyí tó ń pé kinní kan within the government kò sí nǹkan kan the only thing tẹ́ máa gbọ́ ó tẹ̀ ti reduce nsìn ni eléyìí kó bílíọ̀nù jẹ tòun kó bílíọ̀nù jẹ wọ́n ṣáà ń lùtì owó ṣẹ́yìn ò rí pé gbogbo everybody tó wà nínú gọ́ọ̀mẹ̀ntì ní nàìjíríà títí da ara kánsẹ́lọ̀ lásánlàsán oníkálukú wọn ti mọ̀ ó tọ̀rọ̀ pé nàìjíríà ti tán kò sí nǹkan kan gbogbo ọ̀nà tí oníkálukú máa ráríwọ̀ ẹni tí tó bá lè já lọ́wọ́ náà já wọn lọ́wọ́ tó ń kó tikú ìwọ nìkan ṣì wá jókòó síbẹ̀ oyin sọ pé there is a government àtẹlẹ́pẹ̀ ìbọn a one unity one Nigeria unity one uni one, one Nigeria jọ̀ọ́ bàbá Jagaban tó ń sọ fún yín tó ń advice because èèyàn kan send video ẹ̀ sí mi tó ń advice yín ẹ má gbọ́ nǹkan táwọn èèyàn kan sọ o believe in one unity believe in one Nigeria which one Nigeria nígbà táwọn haúsá gan mọ̀ pé kò jẹ́ it's nothing like Nigeria haúsá gan sọ pé àwọn ń lọ wọ́n gbé placard wọn láwọn ń lọ àwọn ò sí ní Nigeria mọ́ Biafra dìde wọ́n jíjà tí wọ́n tipẹ́tipẹ́ páwọn làwọn middle belt gan sẹ́pẹ́ ó tó gẹ́ níbi tábàdé yìí a kì í bá ní tan káfáni ní tan ya lẹ́yìn ọmọ àlè ilẹ̀ ilẹ̀ yorùbá làwa ń sọ fún yín pé ẹ má jẹ́ kó jẹ́ nìkan ló máa kù kí ìrọ̀yìn má bàa ṣẹrú lábẹ́ àwọn ọmọ boko haram lẹ́yìn kan wá sọ pé yòbẹ̀lẹ́fẹ̀ náà wà nàìjíríà just because torí baba jagaba ń lọ síbẹ̀ nǹkan tó tó ìjọ tó ti lọ sí Aso Rock ó dẹ̀ kó ní nǹkan kan tó fojú rí ń bẹ̀ tó fẹ́ lọ mú lẹ́yìn ìyẹn yàtọ̀ fún pé ẹyọ wọn wá fi orúkọ wọn ó wà lára àwọn orúkọ wípé ẹ he was one of the Nigeria president nígbà ayé wọn kò tún sí nǹkan míì tí mo mọ̀ tí bàbá Jagaba fẹ́ lọ ṣe ní Aso as a Nigeria president bàbá Àrẹ̀mú Ọbásanjọ́ gan wọ́n wà ń bẹ̀ for eight years àbí báwo ẹ bá mi bí wọn kí náà ṣe fún wa ṣé títì náà dọ̀dà sí ni ṣé omi ni bàbá Àrẹ̀mú Ọbásanjọ́ ni abọ́ra òun fúnra lára wọn bàbá ṣé tó bá jẹ́ omi lásán lẹ́kàn ṣe sílẹ̀ di whole of ilẹ̀ yorùbá gan kómi yẹn kó máa rọrùn ká máa lò ó yàlà ká máa lò ó yòlò títí dèní yìí a máa fi praise yín but it's a pity and it's a disgrace for every yorùbá man tó ti become a president ní ilẹ̀ nàìjíríà títí dèní yìí tí ò rí nǹkan gidi kan pàtó báyìí àti governor all the governor both the president and the pastors governors the ministers the house of reps the commissioners nílẹ̀ yorùbá gbogbo yín pátápátá látòkè désàlẹ̀ yín àtẹ̀yí tó ti kọjá àtẹ̀yí tó ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ nísìnyí kò sí kankan nínú yín tó lè rí nǹkan gidi kan pàtó tọ́ka sí ipe ẹ ṣe fún ilẹ̀ yorùbá ní ilẹ̀ nàìjíríà you should be ashamed of yourself all of you i'm ashamed of you you are not worthy to be called a leader you are a disgrace to your generation. tí ẹnìkan bá sì ń gbọ́ tẹ̀sí ló bìlífù kan pé gọ́fìnà kan òun titi yín tó bá débẹ̀ ó máa bẹ́tà you are fooling yourself and you are wasting your life the same way your generation to generate your parents they believe so much in them and wasted their time their own lifetime kan tó jọ lọ́rùn nípè tó jẹ́ wípé irú èyí tèmi ṣẹ̀ṣẹ̀ wá ṣe ká láwọn ti ń ṣe ní ìgbà yẹn àtìrandíran àwọn bàbá bàbá bàbá mi àwọn náà ti dìde bẹ́ẹ̀ nígbà yẹn irú ìyà tèmi àti yín jẹta wá dẹni tó ń sá kiri ìlú òyìnbó tí wọ́n ń sọ tiwa tá à ń ṣe bí ẹrú kiri kò ní ṣẹlẹ̀ sí ìwà àti èmi èmi àti àwọn kan àwa tún wá dìde nísìnyí pé a gbúdọ̀ máa fọwọ́ lẹ́rọ̀ because tí àbá ṣe kínní ní àsìkò yìí ìran possible kí nǹkan tó pè ní ìran yorùbá kó exist mọ́ nínú ayé ẹ̀yin kan wá ṣe bí olórí burúkú ẹ̀yin ọmọ àlè aláìmèyí tó kàn nínú ọ̀rọ̀ yín ẹ̀yin tí ó jẹ́ wípé ìran yín ṣe ló yẹ kó mú òkú sí yín lọ́rùn kan lọ dùn yín sọ́dọ̀ kẹ́ bódó lọ dànùdànù. tell me both the past and the present government in Nigeria tó jẹ́ ọmọ Yorùbá name one one tí ó ṣe nǹkan kan pàtàkì sí ilẹ̀ Yorùbá bóyá ọ̀nà náà ṣe ni o àbí omi ni o àbí àsìkò tí wọ́n iná máa ń constant àbí as a governor health center state wọn is the best nothing. Every one of the governors, both the present and the past one, they are only going there for their own selfish interest. Títí wọn. Tán bá ti mú ti wọn, á mú ti ìyàwó wọn. Ádì ilẹ̀ fi máa rí any any governor nílẹ̀ Yoruba. tán bá ṣe jẹ governor. You see that first year, first four years tán máa kọ́kọ́ tẹ̀nà tán máa kọ́kọ́ lò yẹn. Wọ́n á make sure kán ṣe wedding fọmọ wọn ẹyin ọmọ ẹgbẹ́ wẹ́dì tó ń ṣe fún ọmọ wọn fi ń kówó jọ ni wọ́n fi ń kówó jẹ ní ara owó tó fi wọ́n fi ń ṣe wọ́n mọ̀ nǹkan tó ń ẹ máa rí wọn ni wọ́n máa ṣe wedding ṣàfẹ́lẹ̀ tọ́mọ ò bá ti dàgbà tó láti ṣe wedding èyí tí ò yẹ kó tí wedding gan nínú wọn wọ́n ti kó ọmọ kékeré tí ò tí mọ̀ nǹkan tó yẹ pé tọ́bẹ̀ ìdíkọ̀ àti boyfriend gan kan máa jọ pa kò tí ì lè handle boyfriend òun ni wọ́n á ní wedding ti dé they think about themselves their immediate wife himself his wife his children his uh, extended family then party tán ti jáde àtàwọn tó bá súnmọ́ wọn ní àsìkò yẹn tí wọ́n bá wọn rìnrìn àjò yẹn tó bá wọn ṣiṣẹ́ olè yẹn tán gbé wọn débẹ̀ púpọ̀ náà àwọn tó bá tún bá wọn fọwọ́sowọ́pọ̀ wọn rèrè wọn jẹ because wọn bá ti di gọ́fúnà tán àbí wọn di minister commissioner tán you can hardly see them ẹ má ti pè mí níṣẹ́ ẹ tún ti dé o. okay okay àbí kò yẹ yín báyìí ara wọn ló ń jà fún ṣé ìwọ àti èmi tó ń gbọ́ nǹkan tí mò ń sọ yìí sìn ṣé mo fi ba mo fi bú wọn ni ṣé nǹkan tí mò ń sọ yìí ṣé àrùn ojú kọ́ ni àrùn ojú ni kò ń ṣàrùn inú nǹkan tí ìwọ gangan fúnra lára ẹ tí ò ń rí ni tí ò ń ṣe pé bóyá o kàn ń gbọ́ o mọ ìwọ tó ń pè mí plus two seven if you call me from South Africa don't call me now if you call again I will block you. èwo ni ò gbọ́ níbẹ̀ bọ̀yìn kan ó jà mí lẹ́nu pé any governor can come out at any time ẹ tún wò ó ní Ondo state Akiti governor Akeredolu the first four years tó ṣe ẹjọ́ kí ni kómìdè kómì kan tó ṣẹlẹ̀ ní Ondo state nísìnyí ó tún ti fẹ́ ṣe another four years orí yín burú ní Ondo state ẹ̀pọ̀nú kò ṣe gbogbo yín ẹ̀yán màlẹ́bẹ̀ ni èwo ni ẹ̀ tí gbọ́ nínú campaign nínú ayé yín látijọ́ tó ti bí yín tẹ́tí gbọ́n tẹ́tí gbọ́n tẹ́tí dọ́rọ̀ mọ̀ èwo ni wọ́n ṣe ìwà fẹ́ máa kà ẹ̀ gọ́nà gbogbo wá campaign president yín wá lọ́bẹ̀ gbogbo wọn wọ́n lọ́bẹ̀ wọ́n wá campaign wọ́n campaign gbogbo yín wá sára yín sínú òrùn àwọn tí wọ́n ń kówó jẹ níbi tí inú yín ti bú àwọn tó ń kówó jẹ tí wọn rí yín the first four years àtìgbà tó ti sú ẹ akérèdọlù bàbá àkẹtì tó ti sú ẹ yín èwo mélòó mélòó nínú yín ló fojú rí báyìí gbogbo nǹkan tó promise yín ní four years ago kó o máa ṣe mo challenge yín ẹ̀yin ọmọ Ondo state tẹ́ wà ní Àkúrẹ́ àbí anywhere ní Ondo state tẹ́ wà lórí iṣẹ́ i'm asking you i challenge you bá mi kọ́ sí bí nǹkan tí àkẹ́tì ti ṣe for four years ìgbà tí Arẹ́gbẹ́ṣọlá ní Ọ̀ṣun state ẹ bá mi kọ́ síbẹ̀ kí ni Arẹ́gbẹ́ṣọlá ṣe fún yín as a governor kàkà bí o tún frustrate educational system on Ọ̀ṣun state ni ó jẹ owó àwọn tíṣà lọ rẹpẹtẹtẹ kò sanwó yín gbogbo owó yín ó kó jẹ Èkìtì mo bí yín ni ẹ̀yin ọmọ Èkìtì ẹ dójú tì mí ẹ dá ojú tì mí kí ló ṣe yín ṣọ́ra ẹ̀yin náà níyè ní ẹ̀yin ọmọ èkìtì tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí ṣé wọ́n ra yín ní fún ni gbogbo yín dẹ̀ wá ṣe bí didirin ẹ̀yin ìran ọmọ akíkanjú ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀ kì í ṣojo ìran yín kọ ìyàn jẹ́ ẹ̀yin ọmọ èkìtì ìran yín kọ ìyàn jẹ́ èèyàn tí ò yín rí gan tó bá yàn jẹ ṣe tán láti kú síbẹ̀ ẹ wá ṣe bí olófò ẹ wá ṣe bí ọmọ ọ̀lẹ ẹ jókòó sẹ́kìtì ẹ ṣe mùwọ̀n ẹ ń ṣe ràn dán ẹgbó tán bí ilẹ̀ Gálílì lẹ́kìtì ọmọ thirty years lẹ́kìtì tó ń gbé lẹ́kìtì tẹ́ bá máa rí ó máa ti look ninety out of frustration ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ní tàbá mọ́ wòyìn lẹ́kìtì ẹ̀yin ni pọ́fẹ́sọ àti òró ẹ̀yin ni pọ́fẹ́sọ pẹ́pẹ́yẹ àwa ni because èkìtì ni mo ti wá ìran wa ni pọ́fẹ́sọ àti òró àwa là ń ka ojú ìwé ta tó máa kẹ̀yìn ẹ̀ àka inú ẹ̀ àka ìta ẹ̀ àka níbu ní ìró anyhow. mo bí yín ni kí ni nǹkan tí ẹ ti gbọ́ rí nínú campaign tó yẹ kí wọ́n máa sọ fún yín èdè yìí pé o ó yá o ẹ wá dìbò ṣé wípé tẹ́ bá dìbò fún wa omi yín ò ní lọ omi máa máa dà yà ẹ tí gbọ́ rí for the past láti ìgbà tán ti bí i I don't want to know how many how old are you how old you are now ṣé ti títì tán náà wọ́n máa ta wọ́n máa ta títì ọmọ ojú ọ̀nà tó yẹ kóró àwọn oníròòṣì ojú ọ̀nà mélòó ló ti yẹ kóró lọ́dọ̀ yín ní Ondo ní Èkìtì yàtọ̀ fún àwọn major road àwọn federal road àìmọye federal road gan tó ti tó jẹ́ pé téèyàn bá gbabẹ̀ ní aago mẹ́rin ìrọ̀lẹ́ ó lè kó sínú ibẹ̀ wọn ò ní rí mọ́ àìmọye tí mo mọ̀ you see bá ṣe balógun Kwara state the same thing Ọ̀ṣun state Ògùn state báwo ni ti yín mo bí yín ní Ògùn state ni jọ̀ọ́ ṣé iná tí wọ́n ti ń promise yín every PDP ti wá ó ti promise yín níná tí ò ní lọ tẹ́ bá ti lè dìbò fún wọn láìmọye ìgbà tẹ́ bá ti dìbò iná yín ò ní lọ mo bí yín ní ní state ṣé iná yín twenty four seven ni PDP ti sọ APC ti sọ. So? àti mo dẹ̀ ti máa ń sọ ní gbogbo ìgbẹ́ pé àti PDP àti APC they are one one they are just fooling you guys don't you see can't you see the handwriting on the wall tó bá ti wà ní APC nísìnyí ẹ ti rí pé APC ń gbóná gbóná lọ́wọ́lọ́wọ́ nítorí pé ọlọ́run mi ti ṣe tán ìbínú ọlọ́run ni kò sí kankan tẹ́nìyàn lè ṣe sí i olúwa mi ti dé kábíyèsí rẹ̀ ìbà ní nàìjíríà yẹn ẹ ní padà gbúrò nǹkan tó ń pè ní APC mọ́ àti PDP àṣẹ mọ́ Odudu wa nikan, Odudu wa nation Yoruba nation is the only answer we wanted now. PDP, APC, you have you have promised all, all the every four four years has been an empty promises. Tó bá ti wà ní PDP, tó bá ti pè wọ́n, ẹ máa gbọ́ wọn wá máa bú APC, wàá máa gbọ́ kìnnìkan kìnnìkan nǹkan ipò tó fi wọ́n sí ní PDP yẹn tó bá ti lè gbà tó fi ẹlòmíì báyìí the next thing wọn kì í rò they are the most useless human being I've ever seen in my life how dare you all these so-called yourself leaders coming out and be talking abusing our youth ẹ̀yìnwá máa bọ́ síta ẹ̀ máa against youth ẹ̀ máa sọ̀rọ̀ ṣàkàṣàkà sí wọn you people calling our youth a lazy youth yes many of them are lazy but who made them to be a lazy youth it is you all the president the governors the minister the commissioners and all all all all today all of you ẹ wá ń sọ pé àwa youth à ń bà yín lójú jẹ́ kiri abroad àti ìbà yín lójú jẹ́ nígbà tá ẹ ti bà yé wọn jẹ́ ojú lásán làwọn ṣì ń bàjẹ́ ẹ̀yìn ti bà yé wọn púpọ̀ nú wọn jẹ́ púpọ̀ nú wọn lẹ ti mú ayé wọn ẹ ti mú ẹ ti mú ọjọ́ àtìrandíran ọjọ́ ọ̀la àtìrandíran ayé wọn àti tọmọmọmọmọmọ wọn ẹ ti kó papọ̀ báyìí ẹ ti fún ọmọ yín ọmọ yín ti lọ fi ṣọ́ọ̀lìdè ní Bàmákò. ẹ wá máa san àwọn yìí tún disgrace yín ah, ah, ẹ. ah, eh, ìkan náà yẹn náà olè ìyálàyà àwọn olè dẹ́nsiánì òun gan tó jẹ́ pé yahoo double plus lòun o òun tún bú ordinary yahoo ṣe rí pé Nàìjíríà is a useless country níbi tí ògbóǹtarìgì ọlọ́ṣà tó ti ń pe tó ti ń pe obtainer ló lè yahoo double plus ó ń pe obtainer ló lè ṣe rí pé useless country ní Nàìjíríà nígbà tó jẹ́ wípé gbogbo owó ilẹ̀ nàìjíríà ẹ̀yin ilẹ̀ pín láàrin ara yín mílíọ̀n mílíọ̀n lẹ fi ń gbé bẹ́ẹ̀ ṣe ń gbowó pamọ́ sínú sókèwé lẹ́sí sínú bẹ̀rẹ̀ grand lẹ́fí lọ́ọ́ ra ilé bọ̀kù ọ̀bọ̀nkù àti dubai bẹ́ẹ̀ lẹ́ ń wá sábúrọ̀dù tẹ̀ ń ra lé tẹ̀ ń ra lé tẹ̀ ń ra lẹ̀ tẹ̀ ń ra ojú ló ka ọmọ nàìjíríà mọ́ níbi tí owó nàìjíríà tó yí yín tó yà yín wèrè dẹ́fẹ́ lè lọ́ọ́ máa negotiate ọrùn sánmọ̀ kálẹ̀ mọ̀ ẹni ọ̀nà àbíyàn kan tó lè fẹ́ sọ pé òun fẹ́ máa ta àwọn iye kan ní sánmọ̀ ni ní cloud ẹ rẹ́dí àti lọ́ọ́ máa negotiate ẹ fẹ́ ra slot níbi tẹ́ sínwín dé. ìdí wo la ṣe wá sọ pé Odùduwà nìkan ló lè ṣe òun ni a ṣe sọ pé kò sí ọ̀nà àbáyọ èmi ni ó dìgbà tí pírẹsidẹ̀ntì Yorùbá lọ́kàn tí Yorùbá pírẹsidẹ̀ntì bá débẹ̀ á da mo bi yín ni ẹ̀yin òpònú ayérada afáfúngbẹ́mu èyí tó yẹ ká ẹ gbẹ́mu ẹ ti gbéwò èyí tó yẹ ká ẹ gbéwò ẹ ti gbẹ́mu pírẹsidẹ̀ntì àṣẹ Yorùbá Yorùbá pírẹsidẹ̀ntì wo ló ti jẹ tó ti fi àpẹẹrẹ rere sílẹ̀ sí ilẹ̀ Yorùbá mo bi yín ni ìgbà tí bàbá ẹbọra òwu bàbá rẹ̀ mọ́ Ọbásanjọ́ kí ni wọ́n ṣe for the eight years wọ́n bá wa gbé MTN wá láti South, uh, South Africa àìmọye ogun eh, oríṣiríṣi nǹkan náà tó tún fọ́lọ́ ẹ̀ ká má tiẹ̀ ṣíwèé lọ́bẹ̀ yẹn wọ́n ṣáà introduce MTN sí wa ní ní ní ní nàìjíríà during his tenure mo tún wá bí yín ní what else yàtọ̀ fún yẹn. ìwọ mọ gbogbo eléyìí a wá sọ fún ẹ pé kí ló dé ní ilẹ̀ yorùbá a ní bitumen the best of the best bitumen ever all over the whole world nigeria bitumen is ní number third you should be ashamed of yourself torí àìmọ̀kọ́mọ̀kọ́ ẹ pé kó lọ google ojú ń ro ẹ kó jẹ́ kó mọ nǹkan tí ìlú ẹ wọ̀ tí nǹkan tó lè gbé sí ayé ìrọ̀rùn tó lè gbé tó bá padà gba ìlú ẹ àti Odùduwà nation epo epo nìkan tí nàìjíríà ránṣọ mọ́ mo ti sọ times over weather number on my show ipe àwọn kọ́ńtírì ní western world tí wọ́n ra epo nílẹ̀ nàìjíríà wọn ò padà gbé epo mọ́ epo ò padà tà because púpọ̀ mọ́tò tó ń ṣe jáde nísìnyí ṣáàjìn ló bá dé wọn lo fúẹ́ẹ̀lì because of the pandemic gbogbo àwọn èèyàn tó ń wá láti international gbogbo ọ̀nà tó wọ́n fi ń wọlé tó fi ń jẹnẹrétì owó sí nàìjíríà gbogbo ẹ̀ ló ti blọ́ọ̀kì tán ìdí rèé tó ṣe fi kún owó epo yín because wọ́n ní láti máa make owó ìwọ̀nba economy tí wọ́n ṣe mọ̀ pé gbogbo owó tí wọ́n pa lórí ọ̀rọ̀ epo yẹn tó yẹ kán fi máa invest kán fi boost economy system ní nàìjíríà they refuse to do so wọ́n ń pín owó yẹn láàrin ara wọn wọn ò mọ̀ wípé ohun tó ń tán lọ́dún eégún ìwọ ọmọ tó wà tó jẹ́ ọmọ Odùduwà lóbìnrin tó wà ní Germany kó o máa gbọ́ mi o nàìjíríà gọọmẹ̀ntì nígbà tí fúẹ̀lì ń tà tí pẹtrol ń tàbí wèrè tówó yẹn wọlé tó ń gbà ní gbígbà lọ́rùn tó yẹ kán ṣe rìfánẹ́rì wọn kọ̀ wọn ò mà ṣe o kò má ṣe pé owó tán máa fi ṣe ni ò mà sí they know they just wọn kọ̀ mọ́ mọ́ ṣe ni. wọn ò mọ̀ yìí pé nǹkan tí ń tán lọ́dún eégún wọn ò mọ̀ tó bá jẹ́ pé wọ́n mọ̀ nígbà yẹn pé epo yìí ó máa padà dohun tó ń ya yẹ̀yẹ́ tí wọn ò ní máa rà mọ́ wọn á ti padà ṣe nọ́mà bọ̀ ó ti léètì wọ́n ti pé àwọn owó yẹn owó tó bá ti wọ ọ̀lẹ̀lẹ̀ tó bá ti wọnú ẹ̀kọ́ ni kò lè jáde lọ́rọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì kìíní wa owó tó bá ti wọ àpò wọn bẹ́ẹ̀ bá máa fọ̀bẹ sí wọn lọ́rùn ní bọ́dẹ̀ rí ìgbà náà ó lè gbé ó lè gbà á ní bọ́n ṣe ń gbé náà pin láàrin ara wọn ẹ tún gbúrò ọ̀rọ̀ kèsì magu ẹ lè gbúrò ẹ̀ mọ́ ìjọ yẹ tó bẹ́yẹ pé nàìjíríà as a country wọ́n ní tìjú ni ṣó yẹ kán gbúrò nǹkan tó ń jẹ́ efcc mọ́ nígbà tó jẹ́ pé èèyàn tó fi ṣe acting chairman gan olórí ọlọ́ṣà olè ìgbà tí èèyàn ti sọ pé ókè o tẹ́ ẹ bá ní bí ẹ ṣe fẹ́ nìyẹn òun á voice out o. wọ́n ti sí mi mo wá bí yín ní nígbà tí epo wá tà mọ́ nísìnyí tí nǹkan kan ò lọ mọ́ within Nigeria ṣe mọ̀ pé wọ́n invest sí economy Nigeria wọ́n invest sí so little money owó àwọn owó ìwọ̀nba owó tó ń gener tó ń generate láàrin Nigeria ń bẹ̀ òun ni wọ́n fi ń survive nísìn ẹ tí ì rí recession tẹ́lẹ̀ ní Nigeria o for your information globally there is a recession because of this pandemic tí pandemic gan bá stop nísìn in the next five years a ṣì ń jìyà ẹ̀ lọ bẹ̀lẹ̀ tàṣé àmọ̀gbà tí covid nineteen máa stop ṣe ti rí pé we are in for it ṣe mọ̀ pé globally tó bá ti fi lè affect irú àwa gbogbo wa tá a wà lábúrò tá a fi ń rí owó ránṣẹ́ sí yín nílé ìgbà tí àyè owó yẹn ò ti yọ because púpọ̀ nu yín tí ẹ fẹ́ gbọ́ nǹkan tá à ń sọ tẹ́ ń ṣe bí olórí burúkú ọmọ àlè máa come and lead us ṣebí nítorí pé ní families abroad ni ẹ ní opportunity ó ṣe kò ṣe wọn á fowó ránṣẹ́ sí yín ẹ̀ rówó jẹun ẹ̀ ró á bá yín sanwó lé yín èyà <laughs> ẹ má wọrí àsìkò ń bọ̀ tó jẹ́ wípé àtọwọ́ ọmọ táwọn gan ń bí lójoojúmọ́ owó ọmọ yẹn gan kò ní padà tó wọn náà mọ̀ because wọ́n máa ṣọ́tìn owó ọmọ yẹn ìgbà tó wọ ọmọ tó bá fún wọn tí ò bá tó àwọn fúnra lára wọn àtọmọ owó àkùbọ́n ṣe fẹ́ fún ẹ sórí páyé ẹ ti lù báyìí kò tí ì léètì o dìde dìde lójú oorun ẹ nísìnyí kó dìde fún ìjàngbara ilẹ̀ kó o gbé ìgbésí ayé tó nọ́mà bí ò bá tiẹ̀ kó o bá tiẹ̀ wọ́n rárò pé ìwọ ìyá ti bá ẹ lára mu bí ẹgbẹ́ ṣu jọ nítorí ọlọ́run àwọn ọmọ tó bí sílẹ̀ nǹkan ṣó yẹ kí ìran bàbá àwọn bàbá ńlá bàbá tiẹ̀ àti ìyá ẹ̀ kankú sínú ìyá nàìjíríà kankú sínú ìṣẹ́ abẹ́yìn ò gbọ́ nǹkan tí hush pop tí wọ́n mú gbà yẹn nínú fídíò ẹ̀kọ́ tí mo play lórí show ó ní nǹkan tó dùn òun jù wíṣìsì nǹkan tó sunu tó fi di yahoo yahoo ipe sísítà òun òun lọ́ọ̀sì sísítà òun tó rí because of eh, common typhoid fever eh, typhoid fever wọn ò rí bí i some thousands tán kàn máa mú sílẹ̀ ní hospital kán fi rẹ̀ ẹ̀mí ẹ̀ padà tí ó ti gbọ́ báyìí tí ó ti rí àbí ìwọ ló mọ̀ wípé after tó ti lọ sí school tó ní BSc holder tó tún ní master degree yẹn náà tó o bá tiẹ̀ wá ríṣẹ́ ṣé o mọ̀ pé lábẹ́ kó bó ti ń wò ó rí gọ́ọ̀mẹ̀ntì ó yẹ kó ní iye kan tó máa máa fún ẹ at least tó fi máa máa jẹun ó mọ̀ pé ó lẹ́tọ̀ọ́ sí ó lẹ́tọ̀ọ́ sí wọn ò fún ẹ ní ìyẹn la wá ní kó dìde kó jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká bíùdì orílẹ̀-èdè ilẹ̀ wa kóòtù òjíire bí ní ilẹ̀ yorùbá omi wà ń bẹ iná wà nǹkan tá a fi lè fi ṣe náà wà ilẹ̀ tá fi máa gbin nǹkan ọ̀gbìn rẹpẹtẹtẹ tá máa yọ tá máa yọ àgbàdo tá yọ tá máa yọ bọ̀kùbọ̀kù ó wà bẹ́ẹ̀ even àwọn yúùtù gan tó tún gbìyànjú lọ́kùnrin lóbìnrin tó ń ṣe farming farming tó lọ sí farming system ní nàìjíríà ǹjẹ́ mọ̀ pé àwọn boko haram wọ́n ní ká má dárúkọ yín ṣùgbọ́n wọ́n lọ bẹ̀ wọ́n lọ frustrate wọn gọ́ọ̀mẹ̀ntì frustrate wọn today now wọn ò tiẹ̀ gbójú gbóyà láti sọ pé àwọn fẹ́ lọ sóko lọ ṣe fámì mọ́ because ìsáìdà kan pa wọ́n síbẹ̀ àbí kan kan rẹ́ẹ̀pù wọn síbẹ̀ wọ́n dẹ̀ ní ká má darúkọ yín mọ́ ó dẹ̀ sọ pé kò tí ì yá ó sì sọ pé o believe ní one Nigeria mo bí ẹni o Jagaban Tinubu tó sọ fún ẹ pé believe in one Nigeria ṣé wọn ò sọ fún ẹ yí pé aláàárù oh my God ọjà mile twelve kẹ́ẹ̀tù gbogbo ọjà pátápátá tó wà lẹ́kọ̀ọ́ gbogbo ẹnikẹ́ni tó bá rí tó bá gbé igbá sórí tó lóun ṣe aláàrù tó ń já tíkẹ́ẹ̀tì lára owó àárù ní aláàrù ó níye tó ń wọnú àkáǹtì Tinubu ìnèdè tó já sí wípé Jagaban tó ló sọ pé òun ló máa lọ ṣe fún ẹ ní Aso come twenty twenty three ó tún gbà nínú owó aláàrù which is aboyúngo tó lóyún síkùn tí ò rí nǹkan jẹ tó wa bàṣẹ àmórí nínú ọ̀rùn burúkú nàìjíríà yẹn tó bá gbé ẹrù ìwọ̀n bẹ̀rù tó bá gbé ó tún níye tó máa lọ nínú oògùn ẹ̀ sínú àpò jagaban Tinubu ṣé èèyàn tí ò ní má sí fún aláàárù lásánlàsàn èèyàn tí ò ní má sí fún ọ̀kadà ráìdà èèyàn tí ò ní má sí fún kẹ̀kẹ́ kẹ̀kẹ́ napẹ́ẹ̀pù ráìdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àárín ọjà èèyàn tí ò ní má sí fún ìyá aláta ìyá elépo ìyá onírú ìyá olómi tó jẹ́ pé gbogbo ọjà tẹ́ bá ta ìnédè ó níye tí ó jẹ́ ti Tinubu ní every blessed day ìyẹn lẹ́yìn wá ponú tẹ̀ ń sọ wípé ó ń lọ síbẹ̀ ó fẹ́ lọ jà fún yín ṣé ẹ ti wá rí i pé tó bá padà débẹ̀ tí yín tapo nìyẹn kò sí ọ̀nà àbáyọ fún yín ìran ó máa mú yín báyìí á fi okùn mú yín ṣẹ́yìn orí bó ṣe máa èkó ni kò tí ì yín ni ó máa padà wá yé yín ṣẹ́yìn orí bó ṣe mú èkó ó capture Lagos ni Ah, wọ́n náà ní wèrè lẹ́kọ̀ọ́ Tinubu sọ fún yín pé ṣátà bàbá bàbá yín bàbá bàbá yín lẹ́kọ̀ọ́ ti dé Tinubu sọ fún yín ẹ̀yin ọmọ Èkó pé Èkó ìgbẹ́ Èkó lásìkò yẹ Èkó Tinubu ni ẹ̀ tí mọ̀ ẹ́ pé tó bá yẹ Èkó Tinubu ló máa máa jẹ́ ah. tó bá tiẹ̀ wá pé lẹ́kọ̀ọ́ Tinubu ṣe bá máa fi mọ àwo ìyàwó Àbíbàt Tinubu bọ̀ á sọ ní Èkó Ahmed Jagaban ẹ̀yin ọmọ èkó ti yán wá bá yín fáínálì gbogbo yín pátápátá ẹ má wọrí ṣe rí èyí tó kó mọ́ra ṣe mọ̀ pé àwọn àwọn thugs ló fi ń ṣẹ̀sọ̀gbè àwọn ló fi ń dàlúrú ṣe ti wá rí gbogbo àwọn thugs yẹn púpọ̀ ní in fact ninety eight point nine wọn ni ò lè fi dí ìgò kan hó ordinary pidgin wọn ò lè sọ one sentence ní ìfibú wọn o. But it's a disgrace to you, my brother and sisters, you are watching me, that you are a BSc holder, you are a master degree holder tí Tinubu bá ti débẹ̀ come twenty twenty three ní abẹ́ èèyàn tí ò lè fi dí ìgò kan ó náà máa tò ẹ́ mọ́ òun ló máa máa pàṣẹ fún ẹ because àwọn tó máa jẹ gọ́fúnà ẹ nìyẹn àwọn tó máa kó síbí àṣẹ mínísítà nìyẹn. tó bá wáyé ẹ máa gbọ́ èkó ò ní bọ̀jẹ̀ ó bọ̀jẹ̀ tí èkó ti bọ̀jẹ̀ ta ló sọ fún yín pé kò bọ̀jẹ́ èkó ayé ìgbà yẹn nìyẹn kò ń ṣe èkó jagaban nísìnyìí jagaban ló lè kó ẹ̀yin ọmọ èkó mo ti pè yín ẹ̀ dáhùn àárín yín ẹ̀ sọ̀rọ̀ èkó jagaban ni tí bá rí yín tẹ́ bá tún halẹ̀ tí bá rí yín tẹ́ bá tún dún ẹ̀yin tó jẹ́ pé ẹ̀mọ̀jú patí lọ the only ìṣòro ti bu yín náà the only ìṣòro tí ẹ̀yin ọmọ rílè kó tẹ níláyé yín is party to party tẹ́ ẹ bá ti rí party tẹ́ ẹ múra tán ti ilé tán tẹ́ ẹ ṣẹ́kù sílé tẹ́ ẹ mú gbogbo góòdì ilé ayé tẹ́ ṣú métí tẹ́ ẹ mú gbogbo gèlè tí gbogbo ẹ lọ tẹ́ wá mú gbogbo makeup powder ilé ayé tẹ́ ṣan mọ́jú ẹ̀yin gan wora yín múra ẹ̀ padà dára yín mọ̀mọ́ nǹkan tó ṣe yín ti tán. ẹ ń jẹ aláàrù tòmí jẹ búrẹ́dì àwo rírẹ lòmí jẹ tó mọ̀ yẹn àwa ṣetán àmọ́ ara àwọn ọmọ Tinubu tọjọ ń ba ayé yín jẹ́ Ọlọ́run ló tún máa kọrin fún yín gẹgẹgẹgẹgẹgẹgẹgẹ lẹ́yìn ilé o lẹ́yìn náà bẹ̀rẹ̀ ijó ẹ̀sìn ijó ẹ̀sìn tẹ wálé ayé yín wájó lẹbẹrẹ ijó òṣì owó tí ò sí lọ́wọ́ yín lẹ wá mu lẹ máa ná owó olówó owó olówó ni o owó ọjà ọlọ́jà ni o torí ó fẹ́ gbọ́wọ́ ó fẹ́ gbọ́wọ́ ó fẹ́ kán recognize ẹ̀ kó ba lè wà nínú fídíò yẹn gbogbo ibi tán bá ti ń play kán lè máa rí i pé òun náà wà ń bẹ́ẹ̀ á jẹ gbèsè owó olówó òun náà fẹ́ tákà á máa náwó náà máa jíjẹ́ sí jíjẹ́ ìyà káwé ẹ́ jíjẹ́ ìyà káwé ẹ́ jíjẹ́ ìyà káwé náà máa máa mú sí yín lórí ẹ́ kíníkà kíníkà ni ó kíníkà kíníkà ni ó kúrú kò gúgbà ó oògùn náṣanáṣanáṣanáṣan ọpọlọ ẹ ti dorí kodò ó rí wọn lẹ́nu yín á máa dùn tẹ bá ti wá ṣe pàtí nǹkan tílẹ̀ mọ́ ẹjọ́ ibo lẹ tún lọ ṣé ìṣòro yín ti tán ìṣòro yín ẹ fi sílẹ̀ sílẹ̀ tẹ bá ti kúrò ní pàtí you are going back there because ó jókòó sílẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kódà ó tún ti increase ju bó ṣe fi sílẹ̀ lọ ó padà lọ bá ń bẹ̀. àwọn instances tí ẹ fi máa ní láti dìde ni mò ń sọ fún yín o torí fún àǹfààní ẹ̀yin tẹ́ ń ròyìn pé ọ̀rọ̀ tá à ń sọ yìí bí ìjà là ń sọ àwa ò já o ogún ìní wa tí àwọn tó fi ń gbá wa lójú tó ń rẹ́ jẹ àsọ̀rọ̀ wọ́n rẹ́ wa àdáhùn wọ́n rẹ́ tà amúmọ́ra wọ́n tún wá rẹ́ nù. àwa wíṣọ ẹ̀yìn ọkùnrin kan wá sọ pé ẹ sista Dara ẹ kinní kan ẹ ṣẹmọ pé àwọn ọmọ àwọn ọmọ ọ̀rẹ́ ẹsà yẹn ẹ tọọgì ni wọ́n ṣẹmọ pé wọ́n ń ṣe èèyàn lásán kinní kan ah, ah, ṣọkùnrin dẹlẹ yín iṣẹ́ mo ní ṣọ́kùnrin ni yín báwo lè ṣe máa ọkùnrin kùnrin ṣe máa máa lanu tẹ máa sọ pé ẹ ń bẹ̀rù tọ́ọ̀gì níwọ tó jẹ́ ọkùnrin yẹn tó dúró látòkè désàlẹ̀ tí wọ́n sọ pé wọn kì í rí kékeré ọkùnrin so ọkùnrin ẹgbẹ́ ẹ lè máa dún mọ̀húrú mọ̀húrú mọ́ ẹ tó lè kó ṣàyà gbangba kó sọ fún pé ìwọ ọkùnrin bíi tèmi àjọ máa kú síbí ni òwò àǹjẹ kọkùnrin máa dẹ ẹkùnrin ẹgbẹ́ ẹ máa dẹ́rù bà you are disgrace to yourself òṣèwà bẹ́ẹ̀ mi tí mo jẹ́ obìnrin nǹkan tó máa ṣe how dare you tí èmi tí mo jẹ́ obìnrin tí mo bá fi ayé mi sílẹ̀ tí mò ń ṣe bẹ́ẹ̀ yí pé ara ń ta mí kò ṣe torí ìwọ tó ń gbà mí nàá nítorí àwọn tí wọn tilẹ̀ mọ fóun àwọn tó jẹ́ pé tẹ bá fún wọn ní andy gan wọn mọ bí tó máa ṣe àkórí èsì sálẹ̀ ni tó bá tàn síbẹ̀ ibo náà máa tẹ̀ wọn mọ́ ogun tó ń wà nílẹ̀ yìí they don't know anything wọn gbọ́ nǹkan kan these are the set of people i'm standing for not you that you know it all and you still behave like a novice. ṣé wọ́n sọ fún ẹ pé k one day ultimate kò mọ̀ sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní nàìjíríà ìjọwò lẹ ti rí kó sọ̀rọ̀ ṣó sọ̀rọ̀ because tó bá dogun tó bá dọdẹ òun gan fúnra lára ẹ̀ ṣé ẹ̀ mọ̀ pé Canadian citizen ni kò yé yín ṣé rí gbogbo àwọn governors àwọn commissioners gbogbo wọn tẹ̀ ń dúró tẹ̀yìn support wọn wípé ẹ kò sí nǹkan kan tó ń sọ fún yín pé kò sí nǹkan kò sí nǹkan for your information fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi tí ẹ̀ mọ̀ ninety nine point nine wọn ni gbogbo wọn jẹ́ citizens in western world ìsáyédà kan believe kan jẹ́ citizen ní England àbí ní US àbí ní Canada àbí ní Ireland bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní Germany Holland gbogbo ẹ̀ gbogbo wọn yẹn pátápátá not to become a citizen of another country in a western world you are the only one dying there if you think you are o <laughs> láwọn leader ọ̀hún lead ẹ o you are you don't know you are standing on alone you see they don't care about you do you think they care for you they don't care for you tó bá kí ẹ fún ẹ wọ́n á ṣe iná fún ẹ wọ́n á ṣe omi fún ẹ wọ́n á ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe fún ẹ tí ò ṣe pé owó ara wọn nínú pọ́kẹ́tì wọn o owó tó ti wàálẹ̀ tán jẹnẹrétì nílẹ̀ lẹ̀ ni o tó yẹ kán lò wọ́n ò nílò wọ́n ń kó pamọ́ wọ́n ń kó whatsapp rọ̀ bìkọ́ sọ́mọ ẹ pé láìpẹ́ láì jìnà ogun á sílẹ̀ ní nàìjíríà tó bá dẹ̀ ti dogun tó dọdẹ oníkálukú akó fámìlì ẹ̀ wọ́n ń bọ̀ lábúrọ̀dù máa fi po religion ẹ̀sìn mi ò gbà á nítorí pé sìn i'm a good christian i'm a good born i'm a good muslim ẹjọ́ mo bí yín ni kí ló kan religion nínú nǹkan tá à ń sọ a ní ká jàjàgbara fún ilẹ̀ wa ẹ̀yin kan sọ pé because of my religion ó ibi ó sì ń ró jẹjẹ ló rántí religion ẹ̀sìn lásán ni religion ẹ̀sìn lásán níbi tẹ́ ti máa mọ̀ pé ẹ̀sìn lásán ni covid 19 ti sọ́tọ̀ fún yín during the covid 19, ṣe pásítọ̀ ẹ̀ dadi júwò ẹ̀ àti ṣé ìkẹ́ àti gbogbo wọn jọ nítorí ọlọ́run ibo ló ti rí wọn ó ku ìwọ àti iṣẹ́ ọwọ́ ẹ̀ àti faith ẹ̀ àwọn gan ń jàdú faith tiwọn àti iṣẹ́ ọwọ́ wọn nínú ilé wọn because ẹnìkan ò rẹ́nìkan bínú sí if you are still there you think your pastor or your afa or whatever cares for you then you must be the most foolish person in the whole world o ò fẹ́ believe ṣó ti gbọ́ nípa kama bill tán ṣe pass nsìn ṣó ti rí bí àwọn pastor bóyá kò yé yín ẹ lọ sórí social media káàkiri go to Instagram ẹ rí bí àwọn pastor ṣe ń jà láìpẹ́ lẹ́jìnà lórí ọ̀rọ̀ yẹn ṣe bí kò pẹ́ tẹ́ fi rí bàbá Jíò tí wọ́n lọ sí Aso Rock tó lọ rí bàbá Buhari ṣé ẹ rò pé torí ti yín ni torí ti yín kọ́ nítorí pé nǹkan tí ó ń generate owó wá fún àwọn ibi tí àwọn ti ń mí tán ti ń jẹ tán ti ń ṣe gbà tán ti ń ṣe yùn ó fẹ́ dí ẹ wá rò pé rí ti rí má jà fún rẹ kó yìí má rò pé jà fún jókòó wà níbi ọmọ jà fún jókòó kan sí lásìkò ìjà forí ẹ. jà forí ẹ àsìkò tá a wà yìí pásítọ̀ kọ́kọ́ ò ráyè ẹnìkan kan kọ́ máṣáláì píríṣì ọ̀rọ̀ ni àwọn gọ́ọ̀mẹ̀ pé nàìjíríà ti dojú dé kò ṣeé ṣí mọ́ àwọn gan lówó yìí gbogbo nǹkan tí ọ̀nà tó ń gbà meeting gbogbo bó ṣe ń pe meeting àwọn eh, christian leader kan gbogbo bó ṣe ń ṣe meeting lọ́sàn-án lóru ní gbogbo ẹ̀ torí kí ṣòṣì wọn kó má bàa di tẹni ẹlẹ́ni kó lè máa lo bẹ́ẹ̀ o nọ́mbà kiri ìwọ tó bá sì ń dúró fún holy ghost fire kan ó ní kinní kan kinní kan ráìvà kan àánú ẹ̀ ń ṣe mí you are wasting your time ó jẹ́ lọ́kúnlẹ̀ lórí ẹsẹ̀ nínú yàrá ẹ̀ torí pé ọlọ́run wà ń bẹ̀ ó ń gbọ́ ẹ níwọ̀n ìgbà tí èmi bá mí sínú ìyẹn ni mo fi máa sọ fún yín pé confam hundred percent one thousand and one million percent God is with you. Kneel down. Just believe in your God. All what God needs from you is your faith. Ó ní bí ìgbàgbọ́ ẹ bá ti lè kéré bí ìhóró mustadi, ìwọ á pàṣẹ fún òkè kókè ó ṣídìí, òkè á sì ṣídìí, ṣùgbọ́n púpọ̀ ní ilẹ̀ ti ṣàkólọ. Ẹ mọ Ọlọ́run mọ́, ẹ tilẹ̀ ń pe Ọlọ́run mọ́ ìrẹ̀wẹ̀sì bá ọkàn yín ìyà ti jẹ yín débi wípé wọ́n ti brainwash yín gbogbo nǹkan ò yé yín mọ́ ọpọlọ yín ò ṣiṣẹ́ straight mọ́ bí pásítọ̀ gan bá ń píríṣì tó bá ní kẹ́ wọnú iná kó dá iná kíná yẹn kó máa ju petrol sí kó máa ṣe làwùlà tí pásítọ̀ yín púpọ̀ nu yín bí tán brainwash yín dé tí ẹ̀mí ọlọ́run bá sọ̀kalẹ̀ báyìí tó dẹ̀ ń rí tí ẹ̀mí ọlọ́run sọ fún ẹ pé má wọnú iná yẹn á jó ẹ o tí dadi ju ẹ àbí àfa ẹ tó bá ní kó wọbẹ̀ wá padà wọbẹ̀ because ó ti padà ó tilẹ̀ believe náà ọlọ́run gan tá à ń sọ your belief is your faith is in your pastor your dediji o your sheik ọ̀ǹtí tó bá wọnú bẹ̀ yẹn iná wájú ẹ tán ẹ wá máa pariwo síta eh my pastor did this to me my pastor did that to me ṣebí lọ́rọ̀ ẹ̀ náà láti rí àfáà kan tó ń jáde tó ń sọ pé wọ́n má dáhùn Odùduwà nation tó fẹ́ dálẹ̀ yẹn ẹbọ náà fẹ́ fi ṣe o ẹbọ ni ṣọ́ sọ fún yín pé Saudi Arabia tí gbogbo yín máa pariwo ilẹ̀ mímọ́ ilẹ̀ mímọ́ ẹ jọ̀ọ́ púpọ̀ àwọn sisters wa lọ́mọ Yorùbá tó wà ní Saudi Arabia all those Arab country ṣebí púpọ̀ nu wọn I am very very sure yìí pé púpọ̀ nu wọn ninety percent they are Muslim ìdí tó lè ṣe máa fi confuse wọn tó fi máa ń gbà láti lọ bẹ̀ ni wípé ìlú mímọ́ ni ilẹ̀ mímọ́ ni tó o bá débẹ̀ everything máa wà òkè ó làwọn náà ṣe ń gbà ipò òkè yẹn tẹ̀ sọ́pọ̀ mọ̀dọ̀ ni mi ì máa bọ̀ ilẹ̀ mímọ́ ni màá lọ bẹ̀ màá lọ gbìyànjú ìyá abẹ ò lè dàbí ti bí púpọ̀ ló lọ díẹ̀ ló padà délé èyí tó délé go fara rẹ̀ délé ilẹ̀ mímọ́ ni lóòótọ́ ṣùgbọ́n ìgbà táwọn èèyàn máa débẹ̀ lọ ṣiṣẹ́ ńkọ́ ìyà nínú ìyà ikú nọ́mbà pàdé ńbẹ ẹ̀sìn nọ́mbà pàdé ńbẹ mo máa pe bàbá mi nínú olúwa ń sìn kó bá wa sọ ọ̀rọ̀ kékeré fún àǹfààní ẹ̀yin tí ẹ ti ń pè mí láti bí ọjọ́ mẹ́ta yìí pé ibo ni wọ́n ti máa mí ibo ni meeting point ní nàìjíríà ní october first fún àǹfààní ẹ̀yin tẹ̀yin sọ pé october first ẹ fẹ́ lọ dìde fún eh, nàìjíríà independence day ẹ kú ti yín o àtijọ́ tẹ ti ń ṣe every year year year year èwo ló sàn nínú èwo ló sàn nínú ọdún tẹ ti ń celebrate ẹ̀ kàkà bẹ́ẹ̀ ò ń dojúrú sí ni ó jẹ́ tó bá mọ̀ pé ò jáde lọ ṣe support Odùduwà ilẹ̀ rẹ̀ ó jẹ́ jẹ́ kàn lé october wèrèwé lẹ́ celebrate tẹ́ ya picture ẹ̀sìn àtẹ̀lẹ́yà wọ́n wo àwọn other countries wọ́n wò yín láwòsókè ẹ̀ ń wora yín láwò rẹ́rìn ẹ̀yin tẹ́ ẹ ti dẹni ẹ̀kọ́ káàkiri gbogbo àgbáyé bó ti ń mọ̀ ẹ́ tẹ́lẹ̀ tán ti rí ẹ pé ẹni yìí wọ́n ti ń gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀ the moment wọ́n bá ti mọ̀ pé you are from Nigeria wọ́n á bẹ̀rẹ̀ sí ní mú ẹ as a terrorist maybe you don't know that your country as a Nigeria is number one country number one terrorist country in Africa yes ó dẹ̀ sọ pé o fẹ́ jáde kúrò ní Nigeria o fẹ́ any country tó bá wà kó máa command kó máa command àwọn èèyàn kó máa treat ẹ respectfully One, ò lè treat ẹ bẹ́ẹ̀ because you are from a country that is leading in terrorist terrorism in Africa and in the whole world I think Nigeria is number three now you will want to command respect Mwah. respect kọ́ ló ń lọ yẹn kó lọ lé bá màá pe bàbá mi kán bá wa ṣàlàyé ibi tí ti máa meet Ni October fun odudu wa rally kán lè ṣàlàyé kán lè ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ẹ pàmìtì mi fun ìṣẹ́jú kan. If he fi one. thank mm -hmm. you okay so Daddy, mo fẹ́ pè yín o. fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ ń pè láti béèrè pé ibo ni a ti máa meet ní nàìjíríà come october first rally. ẹ ló dádì ẹ ti wà lórí speaker o ẹ má tí ì pè mí nísìn ooo na kọ́ọ̀ tó wọlé yẹn ti jẹ́ kó ẹ má pè mí nísìn mo bẹ̀ yín ní ẹjọ́ ẹ jẹ́ kí a ṣàlàyé eléyìí náà kán bá wa yanjú ẹ̀ ẹjọ́ ẹ má tí ì pè mo bẹ̀ yín ni. hello sir. hello. ẹ sir. ẹ kálẹ́ máa yes sir bàbá mi tó ṣọ bàbá mi pásítọ̀ emmanuel ayọ̀délé aka ologun ológunlolúwa àwọn ni mụ ń bá sọ̀rọ̀ ẹ káàbọ̀ sórí ètò wa sà. ẹ pẹ̀lẹ́ máa ẹ kúlẹ̀ máa ṣàlàfíà adúpẹ́ sà ẹ ṣé gan ni lákọ̀ọ́kọ́ náà kí mo máa gba àkókò díẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ ribiribi tẹ́ ẹ̀ ń gbé ṣe torí púpọ̀ àwọn èèyàn ni wọn ò ní mọ ipa tí ẹ̀ ń kó àtàwọn tó pọ̀ gan ní under lórí ọ̀rọ̀ Odùduwà nation mo dúpẹ́ on behalf of gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ń ṣe o ẹ kú ìfọmọ ènìyàn ṣe o ẹ kú kó lè dáa tẹ́ ẹ̀ ṣe o bàbá ọ̀run á máa kó yín lọ́wọ́ sà you welcome on my show yes my palema ẹ kúlẹ̀ mà ẹ dẹ̀ kú iṣẹ́ náà ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ gbogbo ibi tí à ń lọ lórí oòdùà ọlọ́run àfúnwaṣẹ ọlọ́run àtẹ̀gbàfẹ́ fún wa ẹ kúlẹ̀ mà. àwọn èèyàn mi ni wọ́n ń béèrè yìí pé wọ́n pè láìmọye ìgbà yìí pé ní October first rally àwọn ti ṣetán láti jáde lẹ́kọ̀ọ́ lẹ́kìtì ní Oǹdó gbogbo káàkiri ìpébọ̀ ibo ni meeting point gangan ní ọjọ́ yẹn àti pé ní àsìkò wo ni wọ́n máa débẹ̀ sá. yá gẹ́gẹ́ bí arrangement tí wọ́n ń ṣe ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ń sìn arrangement tí wọ́n ṣe ní nàìjíríà ó comprise gbogbo àwọn ọmọ ilẹ̀ káàrọ̀ òjíire there's no any anything tó yàtọ̀ sí ara wọn ìwọ ni àwọn tó wà lẹ́kọ̀ọ́ àwọn tó wà ní ọ̀ṣun àwọn tó wà lẹ́kìtì àwọn tó wà lákùrẹ́ àwọn tó wà ní Kwara Kogi everywhere tó bá ṣáà ti jẹ́ part of eh, ilẹ̀ káàrọ̀ òjire everybody wọn iná ti máa pàdé Ìbàdàn nínú Olúyọ̀lé ọmọ àjẹgbínjẹ̀ka ara wọn máa fi hàn kọ́kọ́rin mu ibẹ̀ ni gbogbo wọn ti máa pàdé because nǹkan tó wà ńlẹ̀ yìí a ò fẹ́ ṣe é ní ọ̀tọ̀ọ̀tọ̀ because gbogbo àwọn díìsì ìgbà àkọ́kọ́ tó máa jẹ́ pé àwọn ọmọ Yorùbá wọ́n máa ní one voice láti jáde papọ̀ láti ṣe nǹkan kan náà papọ̀ nígbà kan náà ní àkókò kan náà pẹ̀lú ìmọ̀ kan àti ètò kan and nǹkan tó dẹ̀ fẹ́ ṣe lọ́jọ́ sáà lọ́jọ́ yẹn gbogbo àwọn èèyàn because wọ́n ní kó máa ṣe nìbàdàn lọ́tọ̀ kó máa ṣe lẹ́kọ̀ọ́ lọ́tọ̀ àrìnpọ̀ ejò òun ló máa jẹun ejò níyà so a fẹ́ kí gbogbo akán parapọ̀ lọ́jọ́ yẹn so that maximum security máa lè wà fún everybody a lè rìn kojú kan ní gbogbo wọn wà then security máa lè provide ó máa lè save fún oríkálukú lọ́jọ́ yẹn pẹ̀lú ọ̀fẹ́ àti ògùn ọlọ́run àti àna ọlọ́run gẹ́gẹ́ bí ètò tí àwọn àwọn tó wà nàìjíríà tó ń ṣètò lọ́wọ́ lágbára ọlọ́run ó possible hundred percent possible ibà Gani Adams ó máa wà ń bẹ̀ lọ́jọ́ yẹn àwọn èèyàn ńláńlá nínú nílẹ̀ eh, ilẹ̀ Yorùbá ilẹ̀ káàrọ̀ òjíire wọ́n máa wà ń bẹ̀ àwọn bíi Sunday Igboho they are going to be the leader on that day máa wà ń bẹ̀ gbogbo àwọn èèyàn ńláńlá ló máa wà ń bẹ̀ àníbi tá a dẹ̀ mọ̀ pé ibi tí irú àwọn èèyàn bẹ́ẹ̀ bá wà ó dájú pé security máa wà ń bẹ̀ tí ò sẹ́ni kankan tó máa lè tábà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan so òun la ṣe ní kí gbogbo everybody wọ́n pàdé nìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ liberty stadium ni ni wọ́n plan láti lò liberty stadium ni wọ́n plan láti lò tẹ́lẹ̀ ṣùgbọ́n for security conscious and uh, some reasons now ó possible kan change venue gbà yẹn ní àkókò tó dìgbà ó possible kan change venue because ó pa àwọn bí ìjọba wọn bí àwọn ìjọba wọn àwọn ìjọba wọn ní nàìjíríà tí wọn lè má fẹ́ fi ààyè sílẹ̀ láti lè jẹ́ kán lu bẹ̀yẹn lọ́jọ́ yẹn adamagbà stadium náà wà fún debate ló láti lò ṣùgbọ́n wọ́n mẹ̀ pé bẹ́ẹ̀ náà máa lọ́jọ́ yẹn fún Nigeria independence kíní wọn tó ń fẹ́ ṣe so òun wọn ṣe dábàá pé kán lo Liberty Stadium but at the end of the day now privately they might not use the Liberty Stadium but bó wá ṣe máa jẹ́ before that time if there's another changes wọ́n wá máa lò ní gbogbo ìgbà yẹn àti máa jẹ́ káwọn èèyàn mu but àwọn tó wà ní nàìjíríà tó ń ṣe iṣẹ́ lórí ẹ̀ they will let us know they update us all the time so we know what is going over there ẹ ṣeun gan ni ẹ ṣe gan ni mo dẹ̀ tún gbọ́ lára àwọn tí wọ́n dìde fún ìrìn àjò yìí náà ní honda tí wọ́n ń gbójú jáde tọ́wọ́n ò ṣe ṣóun tiwọn tọ́ndà ṣe takuntakun nínú ìrìn àjò yìí wọ́n ní security wise ọjọ́ yẹn security máa wà fún everybody tó bá jáde ìdí tí wọ́n ṣe sọ pé ní Ìbàdàn ni kí gbogbo wa ká ti pàdé nìyẹn ẹ má wá dádì wa ẹ ẹ bá wa ṣàlàyé fún wọn ẹ tún bá wa sọ fún wọn pé kò ní sí wàhálà fún àǹfààní ẹ̀yin tí ẹ bá sọ pé à ẹ o bóyá wọn á jà bóyá kinní kan ẹ bá wa ṣàlàyé fún wọn sàyí pé peaceful rally là ń ṣe o kó o ṣe fún ìjà. ṣe rí àwọn ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí mi ò lè wá kú kò lè joyè lé bàbá ẹ̀ tó ti yé yín ó máa dùn mí gbà míì ó máa jẹ́ kó tó máa jẹ́ ẹ̀dùn ọkàn fún yàn gbà míì àwa táwọn ní diaspora gan a gbé ọ̀rọ̀ yẹn lórí ju ẹ̀yin tẹ́ wà ní ilé lọ because àwọn tó wà ní gan wọn ò realize pé ikú wọn gan làwọn gan ń kú most of àwọn èèyàn tó wà ní diaspora tó wà ní ìlú most of them wọn they are living comfortable they are doing good they are doing well but mélòó làwọn tó wà ní ìlú òyìnbó ló lè kó àwọn wa wá sí ìlú òyìnbó láti wá everybody wa la ní èèyàn ní ilé náà gbogbo àwọn àlàdé ní lọ́kàn pé à ń bọ̀ ní ilé kò sẹ́ni tó fẹ́ kú sí ìlú òyìnbó gbogbo wa gbogbo àwọn àlàdé ta pé ká padà sílé tó wáyé pé ìlú wa dáa kí nìkan tá à ń wá ní ìrìn àjò kí nìkan tá à ń wá káàkiri ní kínní tẹ́bárẹ́ lòmíì ní London gbà míì ní àkókò àkókò winter yẹn tó bá dì tẹ́ bá pàdé ẹ lọ ní ìdájí ẹ má rò pé ẹ pàdé ìwìn ìwìn òkè mẹsí ni ẹ má rò pé ẹ pàdé àwọn àlùjọ̀nù eégún eégún ìbàdàn ni nígbà tẹ́ bá rí àwọn ìyá sixty five àwọn ìyá seventy ẹjọ máa gọṣù máa gọṣù máa lọ fi iṣẹ́ ẹjọ tílé wa bá dáa kí nǹkan tẹ̀yàn wá kiri hmm. and the funnest part of it ni pé àwọn tó wà nàìjíríà tó wá tó bí wọ́n ṣe gbogbo nǹkan wọ̀nyẹn most of them wọn náà ló tún máa criticize àwa èèyàn tá a tún ṣe they refuse to join they refuse to cooperate they refuse to even give us any support láì mọ̀ pé torí tí gbogbo la ṣe ń ṣe gbogbo nǹkan tí tá à ń ṣe àwọn iná lọ́tún máa ṣọ̀tẹ̀ tó máa ṣe oríṣiríṣi tó wọ́n máa bẹ̀rù láti jáde ẹ má bẹ̀rù láti jáde lọ́tẹ̀ yìí òun la ṣe ní ká ṣe lójú kan náà tí gbogbo èèyàn máa wà ń bẹ̀ àwọn àwọn aláṣẹ ilẹ̀ káàrò òjire máa wà ń bẹ̀ àwọn akíntọ̀yà máa bàbá akíntọ̀yà máa wà ń bẹ̀ ibi táwọn bàbá yẹn bá dẹ̀ wà ẹni náà tó máa lọ bẹ̀ náà tó máa rẹ́sà nǹkan tí Sunday Igboho tó sì sọ fídíò kan tó sì post ní jẹta bí àìjẹta àbánu báyìí táwọn tó sì gbó bára ó sọ ń bẹ̀ yẹn ẹni tí ò bá pààyàn tí ò lọ jáde kí lọ́lọ́pàá fẹ́ arrest ẹ̀ fún if ọlọ́pàá try that nonsense on that day he said they go see nonsense on that day so ẹ má bẹ̀rù kò sí bẹ̀rù kankan it's a peaceful protest wọn ò jà wọn ò gbébọn wọn ò dìbẹ́ ẹnikẹ́ni jà ṣùgbọ́n ẹ̀yin tí àtúntí ẹ̀ ń ṣe yẹn ó yẹ kẹ́yìn náà kẹ́ jáde kẹ́lẹ̀ fún animal support torí ti gbogbo akáfàá ní gbogbo wa ni gbogbo nǹkan tá a jẹ́ ń ṣe ń sìn ín tó bá yẹ pé àwọn àgbàlá àwọn bàbá bàbá wa wọ́n ti try ẹ̀ sẹ́yìn a ò ní sí ní condition tá a wà yìí ẹ̀yìn má jì a whole country so far kan pè ní orílẹ̀-èdè very useless country as a deed is a useless country with a useless leader in that country I have not seen that country has a leader they have rulers and they, all the rulers in that country ó lè olórí burúkú ní gbogbo wọn kò sáré fà ní kankan ní gbogbo wọn àpárá wọn náà ń jà fún ìgbà tó máa fẹ́ ṣe election wọ́n máa kó wọ́n máa fóńgò ráìsì méjì àti one thousand wọ́n máa bẹ̀ sí máa pín fún àwọn èèyàn àwọn èèyàn náà máa tò sínú òòrùn wọ́n máa gbà á wọ́n máa ṣe oríṣiríṣi that is only what you will all through the four years wọn tó máa lò ń bẹ̀ tó bá tún ti bẹ̀rẹ̀ election wọ́n á tún bẹ̀rẹ̀ irọ́ wọn a máa fún yín ní iná a máa fún yín lómi ṣé iná tẹ̀ rí lò wọ́n increase lẹ́nu ọjọ́ mẹ́ta yìí agbókun wọn rìsí tàríf àwọn iná lẹ́nu ọjọ́ mẹ́ta yìí iná tẹ̀ ò rí lò tó tẹ̀ ní sí ìgbà tó wá bẹ́ẹ̀ mú big wọn wá wá tàn án gas like two hours wọ́n lè fi dìsífù yín ẹ̀tọ́ asopá nẹ́pà ó tún dìgbà kan ó tún dìgbà kan lóṣù tó ń bọ̀ kéèlú nìyẹn gbogbo àwọn tó ń dẹ̀ ní olórí ń bẹ̀ torí èmi ò rí wọn gẹ́gẹ́ bí olórí I refuse to call them as a leader because they are rulers and I don't see any one of them in that country as a leader they are all rulers tó gbogbo wọn náà ló dẹ̀ kan ó yẹ kó ń gún ọ sí psychiatric hospital kan lọ yí ọpọlọ wọn wò torí orí orí wọn ti dàrú wọn ti ya wèrè ọpọlọ wọn ò gbogbo ló ń tábù tó lọ sí abroad kan bí gbogbo ìlú ṣe rí ṣé bí ìlú ìlú òyìnbó tó ń wá sí ṣé bí ìlú tí wọ́n ṣe rí nìyẹn they are borrowed billions of dollars from China owó tí òjò owó tó máa ní àkáǹtì ẹnìkan ṣoṣo nínú wọn imagine they are crazy people ẹ wo gbogbo Nigeria when we recording Nigerian as far as so Nigeria should be the richest country in the whole world Nigeria is the worstest country today yeah. Nigeria is the worstest country ọrọ̀ ajé tí Nigeria ní tí wọ́n kọ́ntì kan lásán tó bá ní they will neutralize it they will, they will know how to use it for the betterment of their country look at the Singapore look at the Malaysia ẹ wo Togo lẹ́gbẹ̀ẹ́ wa ń bẹ ẹ wo Ghana lẹ́gbẹ̀ẹ́ wa ń bẹ kí nìkan tí wọ́n Nigeria has the second largest bitumen in the whole world three we are the poorest country in the whole world the largest bitumen in the whole world Canada has the largest bitumen where the billions of people are going to Canada today to survive ṣùgbọ́n àwọn ta ní second largest àbájọ ẹ̀bẹ̀ epo ni epo yín náà tẹ̀lé tún yín náà ni wọ́n máa lọ refine ní another country torí pé owó tó máa jẹ lórí ẹ̀ wọ́n á tẹ̀sí wá gbé wá sí country padà the whole country na so they don't have a standard refinery and there they are they are, they are calling themselves a giant of nonsense of giant of shit of hope donald trump pọ̀ ní shit of hope lọ́jọ́ sí wọ́n bínú i dey not share shit of hope they are even more than that so ẹ̀yin èèyàn wa ẹ jáde lọ́sẹ̀ yìí no restructuring anymore we are more than that stage we are more than that stage now what we need is a eh, oodua nation la nídìí sí i kò sí nǹkan tó ń pè ní restructuring mọ́ ẹ jẹ́ kí kí kálukú lọ máa restructure ilé ìyá àti bàbá ẹ̀ tó ti yẹ yín kí kálukú lọ máa restructure ilé ìyá àti bàbá ẹ̀ nílé haúsá wọn lọ́hùn-ún enough is enough look at the way they are killing our people a graduate a master's holder a máa ṣe ọ̀kadà kiri a master soldier. ẹ máa rí wọn even mo wò ń tàgbà kan pé there is no need for anybody láti máa lọ sí school mọ́ ní nàìjíríà skul tẹ máa lọ tẹ máa jìṣe tẹ máa jìyà tẹ máa lọ sí skul tẹ máa jáde ẹtí wàá padà máa kọ́ṣẹ́ tẹ́lọ̀ ẹtí wàá máa kọ́ṣẹ́ kápẹ́ntà ẹtí wàá kọ́ṣẹ́ yàdrẹ́sẹ̀ yóò graduate then why why is the effect of going to that school kí ni essence yẹ so orílẹ̀-èdè yẹn ó ti sún everybody ó ti sún everybody àwọn ní country tó wà tí òpè two million Namibia òpè two million àìmọye country tó òpè three million in the world and they are doing fine Look at the Nigerian, we have bitumen, we have gold, we have oil, we have everything. See, our alápọ̀ jù lágbàlá ayé. Nigeria is the poorest country in the whole world. They are the worstest country in the whole world. So, ẹni tó bá lè jáde lọ́jọ́ yẹn fáfànà rẹ̀ ni. Ẹni tó dẹ̀ náà lè jáde fáfànà rẹ̀ náà ni. Ẹni tó bá ẹni tí tí tó bá jáde, ó jáde fún ara ẹ̀ àti fún ọjọ́ ọ̀la rẹ̀ ni. Ìjà tá à ń jà kì í ṣèjà ẹnìkan kò sí jẹ́wọ́ àìdúwà lamẹ́ríkà àìdúwà ní London sí i tó ti wà níbẹ̀ tó ti ní ìwé ìgbèlú tó ti ní everything tí olóòjì àwọn tó kún fún wa kú sí Nàìjíríà ni ṣùgbọ́n à ń jà torí pé ọjọ́ ọ̀la gbogbo wa bá lè dá fún gbogbo wa káàánú kásẹ̀ lè fọkùn wa balẹ̀ káàánú ká tẹ̀ ń bọ̀ nílé ká ọkùn wa tẹ̀ balẹ̀ ìjọba tá a ní kì í ṣe ìjọba tó ní tó nífẹ̀ẹ́ wa ìjọba ìnira ní kì í ṣe ìjọba òmìnira ìjọba tí ò wọ́ọ̀rì nípa anybody salary yín salary minimum wages a whole country useless that country tó reduce láti lè san thirty thousand minimum wages thirty thousand minimum is not up to eighty dollars it's not up to eighty dollars thirty thousand wọn lè One day they increase owó iná àti owó epo níbi tí àwọn níbi tí níbi tí ó oh my god bíbélì sọ pé ó nínú ìgbà tó ń kọ̀ láti ní ìmọ̀ ọlọ́run ní èrò òun ó ló lọ́ọ́ fi wọ́n sílẹ̀ fún yìí láti máa ṣe ohun tí kò tọ́ because wọ́n tó òsì ní fún ní licenses wọn mọ́ kò sí ìjọba kankan nílùú yẹn mọ́ kò sí ìjọba kankan nílùú àbúrò àkọ́bẹ̀ máa ra wa So wọ́n kàn ń tàn ni and enough is enough let everybody go kọ́lọ́hún dánwò ìyá ẹ̀ gbé tó ẹ̀yin èèyàn wa kò sí ìbẹ̀rù kankan kò sí ìbẹ̀rù tó máa ṣe anybody ẹ jẹ́ ká jáde lọ́jọ́ yẹn security wà for everybody àwọn ọmọ bàbá bàbá wa wọ́n wà ń bẹ̀ àwọn Gani Adams ti máa wà ń bẹ̀ Sunday Igboho máa wà ń bẹ̀ Akíntóyè máa wà ń bẹ̀ àwọn bàbá Rúbẹ̀ Fáṣọ̀rọ̀. àyà mi ẹ má tí ì wọlé ń sìn tán bá ti sọ̀rọ̀ tán máa pè yín fúnra mi. lọ́jọ́ yẹn ó wà. ẹ máa sọ̀rọ̀ yín sà. so security wà fún everybody wa ẹ jẹ́ ká jáde àkókò ní tá a lè sọ èròǹgbà ọkàn wa a ò gbébọn ẹ ò yìnbọn ẹ ò pààyàn ẹ ò jalè ẹ ò ṣe anything it's not against the law it's not against the constitution láti express your feelings láti sọ èròǹgbà ọkàn yín amẹ́ríkà ní amẹ́ríkà ń gbà mí wọ́n máa bú president wọn ṣeré ni pátì ya fọ́tò ẹ̀gán tó á ti lọ pé fuck you pátì sọ oríṣiríṣi sí kò ní torí ọgbẹ́ ìpọ́kọ́lọ́pàá lọ mú wọn freedom of speech wà according to international law gbogbo la ní freedom of speech ṣùgbọ́n ìlú yẹn oh my god ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká jáde ká mọ ibi tí ó kù lọ́rọ̀ wa ṣé láwọn ọlọ́pàá àti ọjà tẹ̀wọ̀n ẹ̀ orí ń ta àwọn náà tó rọrùn fún náà làwọn ṣe ń gbowó tó ń tẹ̀sí àlẹ́gbẹ̀ẹ́ títì hmm. tó rọrùn fún wọn fit lò ní ẹ̀kíní and the following part of fit ni pé nínú àwọn náà ta tún jẹ́ yorùbá ẹ̀lẹ́lẹ̀ mí tó pariwo tinubu two thousand and twenty three tó débẹ̀ òun tó máa lè gbà fún yín ní two thousand and twenty ta ló sọ fún mi pé hausa máa gbé ìjọba sílẹ̀ fún yorùbá ó wà dì sí you for that ta ló ta ló sọ pé fúlàní máa gbé ìjọba sílẹ̀ fún wọn yorùbá wọn kàn ń lo tinubu ni they will use him and they will dump him just like the way they do to the others àwọn pípọ̀ yẹn ẹranko ni wọ́n ẹ rí fídíò mi tí mi tí fúlàní tó ti bá tó bá màlúù tó ti tó ti bá alájọṣepọ̀ tí àwọn ènìyàn nìyẹn ìzáhìwú má bí wọ́n ń sùn pẹ̀lú táwọn bá tó bá màlúù ń sùn tòdì ẹsẹ̀ ìtọ́ ẹ̀pọ̀ àwọn yorùbá orí àwọn yorùbá pé dáadáa ni kò sẹ́ni bọ́ọ̀dù ó ká báàlì gbogbo nǹkan tó pè ní màlúù ní gbogbo ilẹ̀ káàró ìkiri ni pẹ̀lú jẹ́ kí màlúù kọ̀ọ̀kan rẹ́ẹ̀sì mọ́ nílùú yẹn mọ́ kẹ́nì kọ̀ọ̀kan má ra màlúù mọ́ kẹ́nì bọ́ọ̀dù má fẹ̀ jẹ́ wọn let's leave them let's condemn everything coming from the north. wọ́n ọ̀rọ̀ kò sí nǹkan tí wọ́n ṣe ṣé o sì ń sì ní jẹran ni ń jẹran ní sòkù bàábì ẹ ṣe sà ẹ ṣe sà ẹ ẹ bàbá mi mo tún fẹ́ kí ẹ bá mi ṣàlàyé because àwọn èèyàn kọ́ níbí yìí pé ibo gangan ni address ibi tán máa ti meet. Um, before that time. àwọn Sunday Igboho àwọn ló wà àwọn ló wà arrange ibi tí wọ́n ti máa meet lọ́jọ́ yẹn ní bákí stadium lọ́mà kan fẹ́ lò bẹ̀tọ́ dẹ̀ pé ìjọba ò fẹ́ àwọn ìjọba wọn hmm. àwọn ìjọba yín tẹ̀ ní ní nàìjíríà lọ́hùn-ún ó dẹ̀ fún wọn ò fẹ́ rìlíìsì ìvẹ́nìù yẹn láti lò lọ́jọ́ yẹn ṣùgbọ́n before that time wọ́n máa wọ́n máa publish ibi tí wọ́n ti máa meet lọ́jọ́ yẹn wọ́n máa publish ẹ̀ jáde everybody máa mọ̀ tán máa announce it everybody máa mọ̀ tán ti máa meet security wà for everybody ẹ ṣe gan ni ẹjọ ẹ bá mi lénìí bóyá mi ìmọ̀ bóyá ẹ gbọ́ ní London àwọn Kóìkì bàbá gbẹ̀du bàbá gbogbo wọn wọn jáde ẹjọ ẹ bá wa gbóríyìn fún wọn àwọn ọmọ Oòduà rere àwọn rere rèé ẹ bá wa yìn wọn ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn. tó ṣẹlẹ̀ ní London ìkọ́ ní London lénìí ìkọ́ tó ṣẹlẹ̀ ní London lénìí big kudos to the London people they are the real Yorùbá people àwọn ọmọ àlè náà wà nù wọn ará àwọn ọmọ àlè dáadáa nínú wọn tán àwọn ọmọ àlè tẹ pé tẹ pé two twenty twenty three ni wọ́n gbé ni wọ́n gbé sórí bíi bẹ́ẹ̀nà bí àwọn bí àtàkàrà bàdágbì tọ́ṣẹ̀ kẹgbẹ́gbẹ́ bíi bí pọpọ́ bòyìgbò àìmọye wọn tẹ́pọ̀ màrì náà pọ̀ nù wọn. tí ẹ̀rí kan tó ṣẹlẹ̀ nípa ti London yẹn lénìí ni pé the plan it overnight don make arrangement yẹn. London uh, UK gbé òfin jáde pé social distance máa wà as from tomorrow not more than six people of the gathering Ah. àwọn ìjọba yín náà ni wọ́n lè sígbà sí wọn bẹ́ẹ̀ yẹn ẹ wò ó ẹ gírẹ́tì social distance àwọn pípì fẹ́ ṣe nǹkan báyìí wọ́n fẹ́ ṣe nǹkan wọ́n fẹ́ ṣe nǹkan báyìí àdèbẹ̀ kan ṣe tó ẹ bá gírẹ́tì ẹ bá fi distance ẹ have fò pí ẹ during that time so that there won't be chance for them to do that thing now they can hold more than two people now in London in UK now that is why táwọn yorùbá kan fi plan kíní overnight jẹta ni alẹ́ jẹta ránṣẹ́ plan yẹn wọ́n dẹ̀ ṣe kíní yẹn lẹ́ni. so ọkọ̀ tó ṣẹlẹ̀ nìyẹn as from tomorrow social distance match ó máa bẹ̀rẹ̀ ní London ní UK all over the UK. Hmm. so kò ní lè séèyàn méjì kò ní lè séèyàn more than six people tó máa lè gádà mọ́ tó nǹkan táwọn ará UK tán sáré plan tó sáré ti ṣe lénìí nìyẹn pé kẹ́yìn náà tẹ́ bá gbọ́n tó máa gbọ́ nílé ìjẹta fún àtúntì tó nǹkan tó ṣẹlẹ̀. ẹ bá wa gbóríyìn fún ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn yìnyínyìn kẹ́ni ó ṣe ní nǹkan tí wọ́n plan ní alẹ́ àná tó dẹ̀ sì pọ̀ tó yẹn áá. Ah, ah. hmm. bẹ́ẹ̀ ni alẹ́ àná plan gbogbo nǹkan tó ń ṣe lénìí alẹ́ àná òru lọ́mújú náà plan ẹ̀ bí kúló to my to my brother kóìkì mo ti pè náà mo ti pè wọ́n lé níbẹ̀ tó dùn pé kò àìmọ̀ta àtìrà ìsọ̀ látàárọ̀ mo ti mẹ́sẹ̀jì ẹ̀kú báyìí tó kókó mi àwọn èèyàn àwọn èèyàn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ tẹ́ pé they are ready they are ready to sacrifice their life because of this odua ibẹ̀ làwọn kan ti wà nàìjíríà kan ti ń ta pọ̀ mọ́ àwọn èèyàn onípọ̀ mọ́ àwọn bọ̀dà àwọn bọ̀dà kazeem tó ń ṣe tó wà ní ẹ̀gbẹ́ kìíní àwọn bọ̀dà ọlákadà kan máa ń pè é kazeem kan ṣe ìṣe ń ẹ tẹ pé àwọn tó wà ní kinní gan dẹ̀ ń gbọ́dọ̀ torí títí wọn tó nǹkan tó ah, ṣẹlẹ̀ nìyẹn so we respect them we give them the big so we appreciate all that effort. ẹ ṣe gan ni nǹkan tí mo tún máa béèrè ni pé púpọ̀ àwọn èèyàn náà máa ń pè mí láti US US lẹ́yìn náà wà dádì mi wọ́n máa béèrè pé báwo ni wọ́n ṣe máa rí ṣẹ́ẹ̀tì rà fún October first rally mi mọ bí ẹ ṣe lè bá mi ṣàlàyé fún wọn. yeah it depends on the it depends on ibi tí oníkálukú bá wà nàìjíríà ni àwọn èèyàn the arrangement is going on in Nigeria where we the lẹ́ni ṣiṣẹ́ ìgbà tó wà ní diaspora ìgbà tó wà ní Germany ń sìn yín ẹni tó bá ní the t-shirt in Germany wọ́n ti mọ̀ pé kò sẹ́ni méjì tán máa rí Germany ju dára wọ́n ti mọ̀ pé ẹ̀yin wọ́n mi wà mọ́ Mrs. dára àwọn náà máa rí àwọn tó bá wà ní UK wọ́n ti mọ ibi tán ti máa rí ẹni eh, tó máa ní t tó máa get the information. àwọn us lè lè wọ́n pè mí gan ní us wọ́n ní wọn mọ ibi tán ti máa rí ṣẹ́ẹ̀tì rà bó ṣe máa rí ṣẹ́ẹ̀tì rà ní us so ni mo ṣe ní kẹjọ ẹ bá mi ṣàlàyé. ṣé wọn ti ṣẹlẹ àwa ti àwa ti amẹ́ríkà. lọ́wọ́ eh, ẹni tó bá need ẹni tó bá need the t-shirt go contact wa with that with ẹni tó wà ní America American base only we are arranging for that and one UK náà dey arrange for that and one Canada one. arrange kálukú ló arrange. ẹ eh, àwọn yẹn kò sí wàhálà tí US nìkan ni tí US nìkan ni a lot of people náà ń pè mí pè mí pè mí pè mí pé ibo ni wọ́n ti lè rí ṣẹ́ẹ̀tì rà ibo ni US US lọ́dọ̀ yín. kí lẹ sọ mi ò gbọ́dọ̀ yín o. mo ní ní US eh, lọ́dọ̀ yín. ẹ àwọn tó bá wà ní US tó bá kọ àwọn tó bá wà ní US wọ́n máa contact wa we arrange for that we are working on that we are really working on that so yẹn that won't be any problem for that ṣé kí n máa fún wọn ní tẹlifóònù nọ́mbà yín ṣé kí n máa fún wọn ní tẹlifóònù nọ́mbà yín láti contact yín fún shirt and some other information because many people are calling me from US sir. ṣeré ẹni tó bá ti need ẹni tó bá ti need a t-shirt I'm a busy person so tó bá àwọn tó bá need tó bá contact yín dẹ̀ máa direct máa ẹ̀kọ́ máa ń sọ sí ẹ̀kọ́ ìjọba àwọn sí ẹni tó wà ní charge of iṣẹ́ because tó máa forward sí èmi to be honest with you sometimes àwọn tó wà ní us ó kẹ́ ẹ fún àwọn tó bá wà ní us nìkan ní cherry mọ́mì dára ẹni tó bá wà ní us nìkan sẹ́mi pé because àwọn outside the country they are disturbing me too much. ó oh, náà ni mò ń sọ dádì. hello sir hello sir mi ì sọ ti other country o ti US nìkan ni mò ń sọ. ẹ àwọn tó bá wà ní US nìkan ẹ fún ọ ní nọ́mbà mi ẹ fún ọ ní ẹ fún ọ ní WhatsApp nọ́mbà mi nǹkan mẹ́sẹ̀gì mi so máa mú bá a ṣe máa arrange pẹ̀lú pé bàbá mi. ọ̀ tẹlifóònù nọ́mbà tẹlifóònù nọ́mbà èèyàn tẹ ní pé bí wọ́n wà ń ṣàjà àwọn kìíní yẹn bí ẹ̀dẹ̀ lè fẹ́ mi náà in case tó bá ti pè mí bẹ́ẹ̀ instead ti máa fi máa ní pé kán máa disturb mi mo lè máa fún wọn fún yín ní màá fún yín ní nọ́mbà méjèèjì màá fún yín ní whatsapp nọ́mbà mi àti ní direct nọ́mbà ẹ nìyẹn. okay. fún àrèjì àwọn amẹ́ríkà pàṣẹ all the all the produce program in america èmi náà mo àyìn èmi náà mo àyìn charge so àádẹ ti pín àwọn èèyàn sí lóríṣiríṣi a máa tó bẹ̀rẹ̀ mí ti gan sí i pé pín àwọn èèyàn sí lóríṣiríṣi gbogbo wọn yẹn bọ́sẹ̀ ẹnìkan ìjà wà sí. so ẹ̀dẹ̀ pé oam náà bí ti ń lọ lọ́wọ́ náà sí náà ní oam do action movement so ìnáwó mo bóyá ìnáwó bó ṣe ń lọ náà bẹ́ẹ̀ ni ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ sọ àwọn àti ní ìjọba a sì ní ìdàwọn èèyàn káàkiri àgbáláyé àwọn kọ́ńtì kan sọ̀rọ̀ pé àti ìkọ́ba we are covering a lot of countries we are covering about one copy fifty countries now we still need more countries to be covered. Okay. létí ìtàdé a sì nídìí wọn káàkiri tó iṣẹ́ ń lọ tó gbogbo wa pátá láti ṣọ̀kan láti jàjàgbara fún Eh, Oòduà Republic àlọ́mọ́ ìsọjọ́ ìkọ̀kan mọ́ o nínú ìsọjọ́ ìkọ̀kan mọ́ gbogbo táàmì yẹn kọjá so mm-hmm. now we need Oòduà Republic Oòduà pé wa. ẹ ṣé gan ni sir God bless you sir mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ pé mo take time yín ẹ̀ẹ́dẹ̀ fi yàn mí lójú ẹ ṣé gan ni o a tún máa rí yín bá more anointing sir God bless you sir. thank you so much ma. you are welcome sir. <laughs> so uh, mo rí solomon olùṣeyẹ òbígbẹ̀san ọmọọba adéjọkẹ adélànwá in the US has been getting t-shirt for everyone ẹjọ ẹ̀yin tẹ́ bá ń ta t-shirt fún October first rally ní US ni o ní ẹni ní UK ni o ní France ni o any country tẹ́ bá wà tó jẹ́ pé ẹ ṣiṣẹ́ tẹ́ ta shirt ẹ lè kàn sí mi ẹ pè mí ní orí WhatsApp tí ẹ bá lórí whatsapp tẹ bá wá pè tí mi ìbá rí àyè pic ẹjọ ẹ bá mi fi mẹ́sẹ̀gì sílẹ̀ àbí kẹ́ ṣe voice recording màá get back sí yín that one i can assure you sir ma so that àwọn tó bá pè láti béèrè fún màá lè máa fún wọn ní tẹlifóònù nọ́mbà yẹn àbí kò yẹ yín adéjọyìn àyìndé ìyá mi ò ṣàtọ́lá ẹ lè pè wọlé adéjọyìn àyìndé dẹrù wọn ní contact heritage tv in london if you are living in london and you need your t-shirt contact heritage tv wọ́n ní kẹ́ contact heritage tv ní london ẹ̀yin tí ẹ̀yin tẹ̀dẹ̀ wà ní germany ẹ pè mí tẹ bá nídìí shirt àti print shirt tó pọ̀ gan-an oríṣiríṣi size ló wà á ní s tẹ bá fẹ́ fún àwọn ọmọ yín àwọn èèyàn rà gan wọ́n rà dáadáa ní ara s wọ́n rà fáwọn ọmọ wọn kò ń ṣe fún ọjọ́ yẹn nìkan a ní láti máa wọ̀ from time to time ní láti lè máa fi ìran wa fi yangàn i'm from this race i'm from i'm a Yoruba woman or a Yoruba man i'm proud of my race ìdí tí a ṣe ṣe nìyẹn s wà m wà l wà xl wà swell man. Um, two times xxl ó wà so size tẹ́ bá fẹ́ ẹ kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní orí whatsapp ẹ sọ fún mi size yín àti bí ẹ ṣe máa gbà á ẹ̀yin tí ẹ bá lè wá gbà pé ká má post ẹ̀ bí ọjọ́ yẹn ẹ fẹ́ kí n bá yín mu wá sí àdírẹ́sì ibi tá a máa ti ṣe tá a máa ti ṣe títí wa ẹ lè pè mí àbí kò yẹ yín má bá yín mu wá bọ̀ mo ní ìdí orúkọ yín àti sáìsì yín dẹ̀ á bá ṣe máa arrange everything. hello ìyá mi òòṣà mi òòṣà òòṣà gbangba. ìyá ìyá mi dára ọ̀sẹ̀ ẹ bá ti ń sọ̀rọ̀ báyìí ẹ kú ètò láṣẹ ìgbìmọ̀ a máa di gbogbo wa ṣe ọ̀rọ̀ la máa máa sọ ọ̀rọ̀ onítọ̀ wá láṣẹ ìgbìmọ̀ rè ìgbà tí ń wò yín báyìí máa máa wò pé eh, ìwọ ọlọ́run yá yìí lẹ́nu jù ẹ ń sọ ọ̀rọ̀ yìí ọlọ́run dẹ̀ ń fún yín sọ kódà tí bá wò yín tí bá ń gbọ́hùn lẹ́nu yín báyìí ó máa ń ṣe mí bíi pé akíkanjú ah, ah, ah, ti yé tí lágbára ó tún ju tèmi lọ o torí sòrò máa ń mú mi pé ṣé mo lè sọ̀rọ̀ bí ìyá yìí ṣe ń sọ̀rọ̀ ráì <laughs> ẹ̀ka lórí kìlẹ̀ kìlẹ̀ ẹ̀ wò ó jẹ́rí àmì jẹ́ pé sí wa nì ṣé ẹ̀ mọ̀ wípé gbọmọgbọmọ màá rọ́ fáradì tì mí. Hmm alágbẹ̀dẹ dẹ̀kẹ̀rẹ́ alágbẹ̀dẹ wa tó ń lu lójú kan ó ní ohun tó fẹ́ fàyọ ni ṣẹ́ẹ̀mù ni ìdí nìyẹn àdẹ níṣẹ́rí àwọn táàdẹ ń sọ̀rọ̀ yìí ní nàìjíríà yìí kì í ṣẹjọ́ wọn kì í ṣẹjọ́ wọn nígbà ká má gbé ìtọ́ tó wá lò wá bá wa ni ká má dárúkọ ẹnikẹ́ni hmm. ká má ṣe gbá ká má ṣàwo ká má ṣe kókó bàbá ìfàsì ẹjọ́ ìyá mi nígbà tá a bá dárúkọ fúlàní ṣé ìyá mi àbí bàbá mi ló lọ ń pa wọn nùgbò ni ṣé bàbá dárúkọ fúlàní tó lọ ń pa wọn ẹjọ́ ṣé èmi ni mo lọ ń pa wọn nínú igbó ni àbáwọn bàbá lákú bàbá mi tó tó ti kú dànù <laughs> ẹ ni wọ́n ń dí tí wọ́n lọ ń pa wọn nínú igbó ni ẹ nígbà tá ò bá dárí sí àwọn tó ń fìyà jẹ wá ní nàìjíríà àgàgà pàápàá jùlọ àwọn dókítà wọn pọlitíṣà àwọn ọ̀ràlú àwọn ọ̀tàlú àwọn ọ̀jẹ̀lú ọ̀tún ìlú ọ̀bà ní ìjẹ́ ọ̀pá náà. àmì àwọn èèyàn bèrè question bí ẹ bá mi àtẹ̀sí wọn àmì. tá a bá dárúkọ wọn tá a bá dárúkọ ọmọ ẹgbẹ́ torí ọlọ́run ṣé mi ni mo lọ ń bà mí jẹ́ ni ṣé mi ni mo di gómìnà mi ni mo di pírẹ́sídẹ̀ǹtì mi àbí mi ni èmi ni sínétọ̀ Hmm. ẹ jọ nítorí ọlọ nígbà tí àbá dárúkọ Tinubu ṣé ń kọ bàbá mi lọ́fẹ́ lọ́ọ́ dà mí ṣé bàbá mi mọ̀nà wá tó rọ kìnìún àgbódé bẹ́ẹ̀ hmm. ẹ jọ nítorí ọlọ nígbà tí bàbá dárúkọ àwọn ọba ṣé bàbá mi jókòó torí àpèrè rí mi hmm. débi tí bàbá mi máa jẹ́ ọba rí mi kéwì àmà sọ wípé ó jọba kò tún lù ṣe rí mi ẹ nítorí kò sí ó mi kò tẹ̀ ara wa máa dárúkọ bí òkútọ́ ọmọ èkútọ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló pọ̀ ọmọ ìta tí òmò kankan tó ń sunkún kiri lẹ́gbẹ̀ẹ́ gànà pé. ọ̀sà eh, mi ọ̀sà ẹ má bínú ẹ pọ́sì fún mi one second ẹ má bínú ẹ pọ́sì fún mi one second mo rí i pé àwọn èèyàn kan kan ń bì yìí tán sọ pé wọ́n ń ta ṣẹ́ẹ̀tì October rally mo bẹ̀ yín ní ẹ̀yin èèyàn kẹ́ ẹ tó lọ sẹ́ǹdì owó tán máa gbowó yín lọ èmi ò fọ́ mi ì mọ lẹ́yìn Heritage TV because olórúkọ olókùn ń dì ẹ i pé mo ti béèrè lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n wá ń sìn ibi tán ti máa rí àwọn ti US èyí tèmi ò bá ti fẹnu mi sí tẹ́ bá lọ rà ń bẹ̀ tẹ́ bá lẹ́ẹ̀rí ṣẹ́ẹ̀tì tẹ́ ìrówó kò ń ṣẹjọ́ mi o ní tèmi ní tèmi ní Germany yìí I can only speak for myself because kò tí ì tó pè mí pé òun ṣe ṣẹ́ẹ̀tì òun ta ṣẹ́ẹ̀tì yẹn so if you are living in Germany you need a shirt please contact me on my WhatsApp number ẹ jẹ́ ká sọ̀rọ̀ kẹsọ̀ sáìsì yín àádẹ́sọ bá ṣe máa rówó gbà tẹ́ bá dẹ̀ fẹ́ wá àá send address sí yín parking space wà ibi tó wà spacious ni kò sí wàhálà rárá so if you don't tẹ́ bá kọ́ lọ send owó síyàn pé ó lóun ṣe ṣẹ́ẹ̀tì tẹ́ bá rówó yín mi ì mọ mi ì fẹ́ wàhálà mi ò ṣe nǹkan tó máa bà mí lórúkọ jẹ́ ẹ ṣe gan ni ìyá mi ẹ máa sọ̀rọ̀ yín lọ. Mm-hmm. Eh, you have to be careful àwọn kan náà ó bẹ̀ wà ní àwọn ìwà tó yẹ pé ọ̀rọ̀ ojú àwọn ìwọ́n ṣàfihàn gbá àwọn èèyàn kiri ni. Ah kìtì problem gbogbo wọn náà lọ́mọ wa ikú oró náà sájà ń kú báyìí lọ́mọ kú tó lẹ́nu tó ń sọ lọ gbogbo sàkámà dé tí wọ́n lọ ń lò yẹn kán lọ sọwọ́ ọmọ wọn daṣọ tó bá mọ̀ bá bá mọ̀ pé àwọn ọmọ bá ṣe ń dì àwa máa mọ bá ṣe máa máa ti nítorí wípé kí ni ó ti tó gẹ́ ó ti tó gẹ́ because ojú lẹ́yìn ìlú alájẹmọ́ kútàrò ọ̀la alájẹmọ́ kútàrò tó dé òbá tá alájẹmọ́ ojú ò tààrò gan ni hmm. àbójútó ojú ò bá tààrò sókè ìtàlájọmọ tó ń kú sí bẹ́ẹ̀ ni tójú ò bá ti àwa táwa ń travel lọ lóyìnbó lọ ṣẹ́yìn àwọn olórí ẹrú tí wọ́n pera wọn lólórí ìlú ṣojú ò tì wọ́n ni ṣojú òsì wọn ni àwọn ọmọ wa ti di new farm ẹni nítorí yẹ kó wà nílé ọkọ òsì nílé ọkọ nítorí gbogbo ṣáà gbẹgbẹ náà kìkì tẹ ìṣọ yorùbá ní àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú gbà ni àwọn tó ní ibi iṣẹ́ ní ìtàgé ẹjọ́ ehm, kí ló ti lè di bíi ni wọ́n ta. Eh, eh, ah, ìyá mi ò ṣà ìyá mi ò ṣà ìta ló lẹ́wà àwọn tìta ló wà bí wọ́n ní boná ti máa ríṣẹ́ tẹ̀rà ní Italy ìyá mi níbi bí ni gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò mọ̀ ṣe mi ò mọ̀ ṣe níbi bí ló ń ṣe gbogbo kìnìún yẹn tábà tábà ti sọ fún ọ̀gbìn wá sí lady b kí wọ́n pè mí tó bá pè mí tí mi bá bóyá mo wà ń iṣẹ́ or something kó fi voice record sílẹ̀ fún mi lórí whatsapp telephone number àwọn tí mo lè máa fún àwọn èèyàn láti contact wọn ẹ jọ̀ọ́ yes àti adélànwá ní amẹ́ríkà náà ìyàwó adéjọkẹ́ adélànwá gbogbo wọn under Oòduà TV radio lọ́wà and then eh, tìtìdílé wa àwọn ọ̀bá lọ sí rálì yẹn lánàá torí tìtìdílé wa ni wọ́n gbé rálì yẹn lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní page even orí ṣòkó ìkìlọ̀ page page bí àwọn fẹ́ ṣe rálì ní èmi Sunday so bí kò kì í ṣe gbé sáfẹ́fẹ́ lẹ́ẹ̀kan náà nìyẹn fẹ́ gbogbo àwọn èèyàn ti gbọ́ o òun wọ́n dẹ̀ gbà mọ́ ọ lọ ṣùgbọ́n gbà tí bàbá yẹn máa jí làárọ̀ yìí pé káwọn dẹ̀ lọ rálì ṣe mọ̀ pé wọ́n ní backache tó òun ló fà sí títí mẹ́wàá ẹ̀sìn lọ láàárọ̀ mi tó mo bẹ̀bẹ̀ ní ó ní nǹkan yẹn kan tí mo ti wá fẹ́ sọ lórí ẹ̀ ní pé ẹ jọ gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹni tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ gbọ́ ẹ jọ ṣẹ́ni ìfẹ́fẹ́fẹ́ sọ yẹn ti fẹ́ máa ṣe a ti fẹ́ máa ṣe gbogbo ọ̀rọ̀ pé à ń jìjàgbara ti fẹ́ máa sọ di god fatherism àìrí bẹ̀ ká kú bẹ̀ a ti fẹ́ máa sọ di godfatherism a dẹ̀ ti fẹ́ máa sọ di cabalism ẹ wo àwa ọ̀bẹ̀rẹ̀ ẹnikẹ́ni o àwa náà mọ̀ wípé àmì ṣe ká má rí ọmọ àlè bá pàdé òpó mi láàrin ìyá ṣùgbọ́n bring it on àwa gan rẹ́dì fún yín àdẹ̀fẹ́ fi kìíní ìṣe facebook trackers a fẹ́ ṣe ẹja wa lóṣooṣù ọwọ́ ṣùgbọ́n ẹ̀yin lọ ẹ̀yin lọ ń sáfá bẹ́ẹ̀ godfatherism ẹ wá fẹ́ máa da gbogbo àárín wa rú a máa da ayé yín jẹ́ kódà nígbà tẹ bá gbọ́ kíka ẹ̀ nílé sọ̀rọ̀ láàrin títì mọ́ ẹ̀ nílé sọ̀rọ̀ lórí Facebook mọ́. ẹ ẹ ṣó àwọn kan àwọn kan ti ń ṣe yẹn báyìí sìn àbí wọ́n ti bẹ̀rẹ̀ yàmàyàmà. bẹ́ẹ̀ ni wọ́n ti ní godfather bẹ́ẹ̀ ni wọ́n ti ní godfather láàrin wa àwọn tí mo jẹ́ ń fọwọ́ mọ́ra wọn jọ́síjọ́ lórí mi bá máa tanná lẹ̀ fún wọn ṣéde mẹ́ẹ̀ẹ́dógún ni màá ṣe fún wọn wòlíì wòlíì wòlíì ọlọ́jọ́ méje ni màá ṣiṣẹ́ àwọn nìkan ni máa gbé hàmì tí bá dẹ̀ ti gbé wọn hàmì ayé wọn ti bàjẹ́ because à ń jẹ̀jẹ̀ láti gbòmìnira ni a ti ní tó sara wa láti máa bára wa jà nítorí pé ẹ̀yin jẹ́ ẹ̀yin wà lójà sí ẹnìkan. We are not loyal to anybody in this struggle. We are loyal to Odua land. We are loyal to Yoruba land. We are loyal to our, up, uh, our unborn generation. Benny. Ṣé bá ti di pé ẹtí lóyà sẹ́nìkan ẹnìkan tí sponsor ẹnìkan ó ti di god father ní ìlú ìlọ́nà bámbẹ̀ ẹtí lọ eh, sí wọ́n ní ìyá mi ayé wọ́n dẹ̀ máa ní ni. ìyá mi ò ṣà mm, ẹ mọ̀ nǹkan tẹ́mi máa sọ concerning that ni wípé kò sí bá ṣe máa rìnrìn àjò iná tá à ní máa rírú àwọn nǹkan bá ìrìn àjò yẹn á fi pé ni ìrìn àjò yẹn á fi pé ni nǹkan tèmi ò kàn sí mo máa ń kọrin yẹn pé ní tèmi ní tèmi mi ò jẹ́ báwọn péjọ ọ̀tẹ̀ mi jẹ́ bá wọn sí bí àbò sí ọwọ́ mi mà ré funfun lẹ́lẹ́. anybody tẹ bá rí tẹ rí tẹ gbámú lọ́rùn ọwọ́ ìyá mi wípé ó fẹ́ gbàbọ̀dẹ̀ fún ìrìn àjò tá à ń rìn yìí because ìrìn àjò iṣẹ́ ìfẹ́ bẹ̀rẹ̀ ní October first hmm. ní a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ah, ah. ní lẹ́yìn October first iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní anybody yálà lọ́kùnrin lóbìnrin ẹni yẹn ti pẹ́ ni àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àfẹ́mọ pósì tẹ́ni yẹn ń dì mú ẹ jẹ́ ká tètè fi tóra wa létí ká pariwo ẹ̀ síta ẹ jẹ́ ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ yẹn la fi bára wa níbi tá a dé anybody tó bá máa da ìrìn àjò irú ẹ jẹ́ ká fojú wọn síta èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo bá mọ ẹni náà àbí mo gbọ́ anything i will come out and say it because irú wọn wọ́n máa mọ̀ ọ̀nà láti máa tètè ba iṣẹ́ téèyàn bá ń ṣe jẹ́ wọ́n á máa bá máa contact àwọn èèyàn láti máa sọ ọ̀rọ̀ burúkú sí wọn létí ìyẹn àdẹ̀fẹ́ á ní láti yọ̀nà wọn ni so ìkọ́ni ẹ̀kọ́ ni ìkọ́ tèmi máa sọ. ìyá mi dára ìyá mi dára ṣe àwọn kan wà tó yẹ pé tí wọn bá tí ì ṣe débi ẹ̀kọ́ èèyàn tí ì lè gbé wọn síta fúnra wọn náà fúnra wọn báyìí lọ́ máa ṣe ra wọn tó máa gbéra wọn síta ṣẹ́ẹ̀mù mi ẹ máa mọ̀ wọ́n ẹ máa máa wò wọ́n ni ẹ máa ṣe ń ti máa mọ́kàn ẹ máa jẹ mọ́ bí ológbò nígbà tí wọ́n ti ń bẹ̀ ni ẹ mọ̀ ni hmm. ẹ máa jẹ mọ́ bí ológbò ẹ máa jẹ mọ́ fún bí ìgbà tẹ́ rí wọn ni ṣùgbọ́n fúnra wọn báyìí fúnra oníkọ́ wọn báyìí ló máa fẹnu ṣe kú fúnra wọn ló máa fi ṣó gbogbo àgbáyé wípé báwọn ṣe rí gangan rèé iṣẹ́ ẹ̀mọ̀ ni hmm. àwọn gangan ló máa polówó ara wọn àwọn gangan Hmm. àwọn gbogbo ló máa polówó ara wọn ní ẹ̀fọ́ bá wá polówó ara wọn tán ẹ̀kọ́ fi bí ẹ̀dá ń bìrì gba ní ẹ̀ níbi too much talk àwọn èèyàn ní máa ṣe máa lanú lẹ̀ pé ah, ah, ah, àwọn èèyàn kọ́ máa sọ pé no wonder no wonder no wonder lẹ́nu máa gbọ́ tó di àpò ṣe ẹni bọ́ ṣe ń bì í ẹ̀rọ ènìyàn ṣáàjẹ́ ká wa máa bá wọn kí ẹni tí wọ́n dì lẹ́jọ́ mẹ́ta ẹni tí a ṣe bá wọn kí pẹ́rẹpẹ́rẹ <laughs> ká bá wọn kí ká bá wọn yọjú sọ̀tọ̀ ká bá wọn yẹ ìkàsọ́tọ̀ ẹni wọn kọ́ lè sọ ẹni tì í ìyẹn máa wò wọ́n ó máa wò ẹ wò ìyá mi dára ẹ̀yà mi dára ẹ̀yìn ẹ̀dẹ̀ mọ bí olóògbé ẹ̀ṣẹ̀ nípa ẹ̀mí wọ́n gbọ́ wọ́n bí tí wọ́n bí lé wọ́n wọ́n mo wá wọn mi ò ní wọn kí ẹ̀ sí. wọn kí wọn tí wọ́n kéré sí nọ́mbà gidi gan oh, àdàbí tó bá jẹ́ pé àǹtí lórí òótọ́ ni ṣùgbọ́n tó bá pẹ́ àwà lórí òótọ́ gbogbo iṣẹ́ wọn ló máa fọ́ nọ́mbà síta fúnra wọn báyìí ló máa bọ́ síta àwọn èèyàn dẹ̀ máa lẹ̀kọ̀ pa wọn ni. Nítorí we are talking about lives of millions of billions, trillions, billions of people. Even the generation yet unborn is at stake. Ìwọ wá fẹ́ máa jókòó sábẹ́ Godfatherism, Godfatherism training. Ìwọ wá fẹ́ máa jókòó sí abẹ́ kàbá kàbá kàbá yẹn ló máa pa ẹ́. Kò sí problem. Àwọn ọmọ ọmọ wọn gbọ́ ṣò gbogbo wa o. Wọ́n dẹ̀ ń gbọ́ o bá ṣe ń sọ yìí o. Ṣò hmm. kọ́ máa kọ́ máa kọ́ máa kọ́ nǹkan ìmí inú wọn á tètè ya máa mú máìlì mẹ́wàá á máa ta sẹ́yìn yìí sí so ìjọba ṣàlẹ̀ àgbààgbà délẹ̀délẹ̀ àwa fi ọmọ rogùn ẹ máa wọn ọmọbìnrin tó fẹ́ káyà síwájú nígbà yẹn tó máa fi ọmọ rogùn ṣọ́ọ̀kì ẹ̀ wọlé fún wọn láti máa máa fọ ọmọ rogùn ṣọ́ọ̀kì àyà wọn wọlé nìyẹn nígbà tí ààyè bá yá nígbà tí àsìkò yẹn bá tó fún ara wọn náà báyìí wọ́n máa túra wọn síta èyàn máa wọ̀ ní sọ́mọ pé ní ìsìn kàtà bẹ̀rẹ̀ sí máa pariwo wọn ní ìsìn ó máa dàbẹ́ nípa màálù fúlàní àpàtì fúlàní ràn wọ́n kò ní ràn àwa ṣùgbọ́n àpàtì fúlàní tó fẹ́ ràn àwọn yẹn èṣù yẹn wá ṣe wọ́n délẹ̀ délẹ̀ tó ti yé yín. ẹ ṣe gan ni ìyá mi. ẹni yẹn àwa fún ara ìtura ìtúpa hmm. àṣírí wọn ò fẹ́ẹ̀mì èyí pé nǹkan tá à ń ṣe yìí àṣírí àṣírí alábò tí ò lè bò ń díẹ̀ ni àṣírí wọn ò lè bò ní díẹ̀ tí ẹ̀yẹn já máa wò wọ́n ẹ̀jẹ̀ máa wò wọ́n yára dára. ẹ ṣe gan ni ma thank you. káwọn máa bì í káwọn máa bì í. ṣèbí eléyìí tí wọ́n gbé wá àti bá wọn tu pápákàtà báyìí àti bá wọn tu àti bá wọn tu yámayàmá ẹ jẹ́ kó ti dì ní ìwà tó bá ti dì ní ìwà àti bá wọn tu kò ní kò ní ra gbá fún wọn lágbá fún wọn. ẹ má bínú ju abiyamọ òbínú tán jẹ̀bù rẹ̀ ìyá gbangba ẹ ṣe <laughs> ìyá nìyẹn ẹ lọ láti nàìjíríà. Hello ma, ẹ kalẹ̀ o ti sọ́dọ̀. Ẹ kalẹ̀ ẹ one second one second ẹ má bínú. Ẹ̀yin tí ẹ ń béèrè lọ́wọ́ mi ní ẹ jọ ẹ má bínú one second. Ẹ̀yin tí ẹ ń béèrè pé bólẹ̀ ti lè ríṣẹ́ ti ní Dubai a ti máa ń sọ yín pé látijọ́ yẹn especially OAM Oòduà Action Movement oríṣiríṣi gúrùpù ló ti wà káàkiri tán dá sílẹ̀ fún ìjàngbara yìí ẹ darapọ̀ mọ́ ìkan nínú wọn kò ń ṣe àwọn tí wọn dìde fún ìjàngbara yìí you have to be very sure èyí tẹ́ máa darapọ̀ mọ́ tẹ́ bá ti darapọ̀ mọ́ wọn you can as well do the shirt by yourself ó ní kíní tí wọ́n fún everybody wa ta máa kọ sí lẹ́yìn so wọ́n á fún yín wọ́n á fún yín template yẹn ẹ lọ kọ síbẹ̀ like as one of us you understand so àwọn tó wà Dubai wá lè máa rà á. ẹ ṣe gan ni ẹ kọ́là mi ẹ gbóhùn sókè ẹ sọ̀rọ̀ yìí. ó dá wọn ti bínú lọ. hello kọ́là ìyẹn náà tún ti rebete kò sí wàhálà. nothing dey spoil ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé nísìn kẹjẹ ká ṣe ní pápápá. hello láti naija. hello. hello. hello. yeah hello this is um this is sister Buki calling. Okay. Oh. Um, the lady that does the um, signing of the petition. Um, I'm actually calling because I've been putting some links on your on your on your show with regards to the um, t-shirt. Yeah, um, the links that I've actually put, um, placed on your show, um, most of, if the, if the t-shirts are, are brought using those links, the funds are at. èmi ò máa gbọ́ nǹkan tẹ́ ń wí yìí èmi ò máa gbọ́ nǹkan tẹ́ ń yorùbá mà ni mo ma fi ṣe ṣóòtẹ́ pàpè wọlé tẹ́ wá sọ queen english you know, my Yoruba is not very good, but I'll try. Ẹ bá wa sọ Yorùbá sí sí. Èmi kò gbé <laughs> um, Mo ti ń tẹ àwọn links sórí show yìí fún àwọn t-shirts. Okay. So, um, gbogbo owó tí wọ́n bá fi ra tí. A máa gbé padà sínú Yorùbá community fún àwọn tó jẹ́ pé bóyá wọn ní láti wọn ní láti wọn ní owó láti fi ṣàǹfààní fún ara wọn so gbogbo owó tá a bá dá fún àwọn t-shirt yẹn a máa gbé padà fún sínú Europe so it's, it's a charity so kò kí n ṣe pé owó yẹn máa kàn wọn kan wà ní ọwọ́ rárá. Okay, uh, my sister, let me let, let me ask you a question because I can't really get you very well. Are you you said you have sent some link okay. on this show now? I can't really see any link. Are yeah, you telling me now that you are selling the shirt as well, the Odudua uh, October first rally shirt, T-shirt? Oh. Ah, oh, God. Kí ni gbogbo lẹ́sìn. Hello? Can you hear me? Yeah, I can hear you now. I can really want to. Me? I really want to be sure of what you are saying, my sister. Are you telling me you are selling also the uh, uh October first rally T-shirt? Yes, we're selling the, the October rally T-shirts. Okay, where are you living? Where are you living? Are you in UK? Because this is Nigeria number. In in the in, in the UK, yes, uh, it's in the UK, but the company that's selling that's selling the t-shirts it's a link to a uh, not to a company that's selling the t-shirts okay. so what what we've done is we place the designs on that company and what what happens is the, the monies that's raised for those t-shirts goes back into the yoruba community okay so whoever buys the t-shirt is actually contributing to the a yoruba community we could choose a child that um, Hello, can you hear me? Yeah, we, we can hear we you. choose, Speak on. Yeah, we can choose. We can we can select a child that's maybe bóyá ọmọ yẹn bóyá Korea and àǹfààní láti ṣe nínú Yorùbá. I can get you. I get so àwa wá ọmọ kan tó jẹ́ pé a lè fi a lè fi owó owó yẹn láti fi ṣàǹfààní sínú ayé Okay, so you know what I'll say now, my beautiful sister Buki, so that will be. And it Hello, sister. Yeah, and it, it, calm down first. The, calm down. Hold on for me one second. Hold on for me one second. Let me make something clear here. Uh, okay. What I would advise right, you to okay. do for me is so that people will understand it. I'll be able to present it to them very well. You understand? Please contact me on this WhatsApp number you call me. Maybe we talk tomorrow, yeah. and you give me the link. Let me send the link, and I can ask you some few things so that I will know what to say to people. You understand? So if it's going to go for the money for the t-shirts, it's going to, you're going to use it for charity for Nigeria uh, Yoruba community or Nigeria community. It's all well and good, but the most important thing that I think people are asking from here now is how can they get the t-shirts in UK? So please contact me tomorrow on WhatsApp so that I'll be able to tell people. click on that link, and that will take them directly to the site that's selling those T-shirts. Okay. Okay, it's all right. That's yeah. no problem. No problem. Yeah. So the links are already on your platform, but I'll also send it onto your WhatsApp. That is the best. It is the best because by the time oh, I'm through okay. with the show now, I won't be able to go through the the comment from the beginning to the end and all this, and it will be very very yeah, difficult for me to get the link. Yeah. yeah. So you let me send it to my okay. direct to my WhatsApp, then I'll work on it. Thank you very much. I will do that. Okay. Yeah. Thank you, ma'am. Mm, all right. Thank you. Mm, thank all right. you. Bye. All right. <laughs> <laughs> ẹ̀yin èèyàn mi ẹ má bínú ẹ má bínú tó bá ẹ mọ̀ pé tó bá ti dọ̀rọ̀ oní fíntín fíntín fíntín bẹ́yìn olóyìnbó dé àbí àmùgbé èbó ẹ ló kọ́là. hello ẹ jọ àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu o gbogbo láàrin hello from Germany. ẹ jọ àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ hello ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o. so a ti ń pè sí cobet kò sí ẹ̀yin ní ẹwà ní ṣòbáyà àwọn live program yìí lọ́wọ́ báyìí. ẹ mo wà ń bẹ èmi náà ni mò ń bá yín sọ̀rọ̀. ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ sókè kárí. kí lẹ wí. ok ok ok mo ti gbọ́ yín kò sí wàhálà àwa ní Germany bíbá yìí so àwọn ọ̀dẹ̀ mọ league tá a máa fi gẹ́ẹ̀tì eh, t-shirt. Eh, ẹ èmi náà ni mo máa tà á fún yín èmi ni mo máa tà á fún yín ẹ ṣé gan ni nǹkan tó ṣẹlẹ̀ àti ẹ̀ ti print ẹ̀ sílẹ̀ nǹkan tẹ máa ṣe fún mi ni pé nọ́mbà tẹ pè sí ìsà ẹ jọ ẹ àdìẹ sí orí whatsapp the same number ẹ kàn bá mi kọ sí orí whatsapp yẹn pé ẹ fẹ́ t-shirt àti size yín then bá ṣe máa sanwó màá lè jẹ́ kẹ́ mọ̀. èmi pẹ̀lú àwọn ọmọ mi àwọn ọmọ mi sì ìkan wà ní three years old ìkan wà ní two years old bẹ̀ẹ̀ni ìyàwó mi pẹ̀lú mi sí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ta lè jẹ́ tẹ̀. bẹ́ẹ̀ni why not. ok kò sí problem máa contact mi lórí whatsapp. ok kò sí wàhálà ẹnìjọ lẹ́yìn iṣẹ́ ti ẹni láti wá náà. àwọn ògbébò yàrá kí ní kìkì olùgbà ẹ kú iṣẹ́ takuntakun. yes sir. so olúwa túbọ̀ máa ràn yín lọ́wọ́. so ìgbà tí mo gbọ́ program yìí fún one of my brother tó introduce mi sí program yìí pé it's very nice program So, kí n máa lis ten sí so mo rẹ̀ di gbọ́ bá almost eh, thirty minutes ago now <laughs> so mo really appreciate yín gan ẹ kú gbìyànjú olùdó àgbè wa olùdó àdúró tì wá so sákì nílé ògbó ọ̀rọ̀ kí àjọ̀dún rọ́bà ta hmm. àdìjí bá wàrà sábà àrídẹ́rú tọmọ ní ológun tubaadɔjɔ are ɛrɛnja ɛrɛnjologun tubaadɔjɔ ja ɛrɛnja sabari ológun òkárẹ àjàbárí kọjá ẹsẹ hmm. àmọ ọmọ hmm. ọmọ ọlọ stage làwa àwọn náà hmm. dúró re eh, ẹgbẹ wa ní sẹgbẹgbẹ o ẹsẹ àmọ àwọn ta bàbá o. ojoojúmọ́ ní ogun ní báwa ẹsẹ àmọ. ọmọ arógun má ti di ọmọ arógun má sá. arógun má sá là wà ìgbàdàn ọjọ́ <laughs> gbogbo ẹ̀gbọ́n sọ́sákì àwọn dúró lókun ní àwọn òfin bẹ́ẹ̀ lókun. ẹni tó bá ẹrù obodò ẹni tó bá kán sódò lẹ́rù ń bà nothing dey happen happen dey nothing. ẹ̀rọ kí gbọdọ tàwa ibùdó jẹ́ pé germany tàwa yìí gbọdọ̀ pé gbọdọ̀ bá tó yìn ní àwọn ọmọ yìí bọ́ lẹ́yìn. àbí àwọn kì í jà fún doses àwọn máa ń jà fún láìsí wa ni àwọn ò ń jáde àwọn kì í ṣe ọmọ ọ̀tàkọ̀ doses àwọn máa ń jà fẹ́ wa ni. Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ kó lọ́jọ́ yẹn ní October fọ́síwájú ẹ jẹ́ kẹ́yìn náà jáde ní Germany ẹ jẹ́ kí gbogbo àwa Yorùbá náà ká jáde ní October first rally kán mọ̀ pé torí àwọn èèyàn. monic ah, lè gbé monic lè wà. ok lẹ́yìn ó ó síbi ẹ̀ nílé ó ti kò sí wàhálà ẹ mọ nǹkan tẹ máa ṣe fún mi ẹ mọ nǹkan tẹ máa ṣe fún mi ẹ mọ nǹkan tẹ máa ṣe fún mi ẹ̀yin tẹ bá ra t-shirt tí ẹ bá lè wá sí ibi tá a máa ti host kínní yẹn lọ́jọ́ yẹn ẹ fi ya fọ́tò pẹ̀lú fámìlì pẹ̀lú ọ̀rẹ́ ẹ yá ẹ jù sí mi lórí whatsapp máa mọ bí mo ṣe máa match gbogbo ẹ̀ papọ̀ máa edit ẹ̀ papọ̀ tó jẹ́ pé tẹ́ ẹ bá mind tẹ́ bá ní pé ká gbé sí gbogbo kínní àgbéjáde kán lè mọ̀ pé àwa ti Jámánì náà a dúró déédéé a dẹ̀ dúró tán ni. àwọn tó dúró de. <laughs> àwọn àwọn òǹfọ̀ àwọn òǹfọ̀ fògùn ìbàdàn arógun mọ́sálà wa ọmọ Ọ̀yọ́ tèmi ò kì í sá fògùn ọmọ Ọ̀yọ́ tèmi bá ní sá fògùn ajẹ́pọ̀ mu àlè ni. ẹ ṣe gan ni thank you very much ẹ ṣe <laughs> so ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ kàtúyáyá kàtúyáyá ẹ̀yin tèmi ní Jámánì mi ìfohùn lẹ̀ fún yín o àbí kò yẹ yín ẹ̀kọ́ kan ní láti máa bára wa sòótọ́ ọ̀rọ̀ àbí kò yẹ yín bẹ́yẹn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ ká jáde me i will be there from brussels i will try oh thank you very much thank you ọlọ́run aṣọ yín gbogbo yín tẹ̀ ń bọ̀ ní Dortmund lọ́jọ́ yẹn ní Germany bí Dortmund a máa ṣe kan ní Dortmund àwa la máa host wọn èmi gangan máa host àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ dìde kò mí ní pé ẹ belong sí group Odùduwà Odùduwà dis Odùduwà that it has nothing to do with the group àbí kò yẹ wa báyìí gbogbo wa ọmọ Odùduwà ni wá ìkànnì wa lọ́jọ́ yẹn kò ní ìkọ́ṣe pẹ̀lú group hello kọ́là. Hello, ẹ kalẹ́ o. Hello, ẹ kalẹ́ o. Ẹ ló à ń gbọ́ yín o. Ètò orí ètò títa dára nìyẹn. Bẹ́ẹ̀ni sà. Hmm. But ẹ wo ẹ jọ ni kẹ́ tó ṣe family meeting kẹ́ tó pé ẹ ti mèèyàn tó máa sọ̀rọ̀ because we don't have time to waste tẹ́ bá ti ready ẹ má máa pè wá ṣeré. hello caller. hello. hello sister Dara. hello ẹ kalẹ̀. hello sister ẹ yes sir ẹ ṣe gan ni ẹ bá wa dá sétò ní ìṣẹ́jú méjì sir. Ah, ẹ ló ṣe ń gbọ́ mi. ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ yín sir. ah ok torí ohun mi mò ń gbọ́ ń bí ni o ìyẹn ló yà mí lẹ́nu ok ẹ wọ́n kàn ní dá sí ètò ni o ẹ bá wa dá sí tó èmi náà ní dára lẹ ń bá sọ̀rọ̀ èmi lẹ ń bá sọ̀rọ̀ bọ̀ ohùn mi máa yàtọ̀ ní orí fóònù ok ok ok ká mọ̀ sọ̀rọ̀ láti South Africa. ẹ ṣeun gan ni à ń gbọ́ yín ẹ dá sétò ẹ máa sọ̀rọ̀ yín tẹ fẹ́ sọ ní ìṣẹ́jú méjì ẹ sọ ẹ sọ straight. ẹ ẹ ra ẹ kú ètò ẹ kú ètò mm-hmm. ẹ wò ó a máa ń gbádùn ètò yín gan-an kẹtẹ́mi kan fẹ́ sọ ni pé lọ́jọ́ náà àwa náà fẹ́ jáde níbí àdẹ̀mọ́ bí a ṣe lè rí bá a ṣe lè rí singlet abẹ́ t-shirt tẹ́lẹ̀ ṣe ẹgẹ́ ti báyẹn bàmọ́ tẹ bá lè ṣe fífọ̀ fáwa tá bá lè rí tá bá lè rí singlet yẹn tá bá lè rí t-shirt tẹ́ ẹ ṣe tẹ bá lè rí t-shirt tẹ́ ẹ ṣe ẹgẹ́ tẹ̀ ẹ bóyá káà náà ti tiwa fúnra ní South Africa nítorí ibi tẹ́yìn wà ìlú òyìnbó lè wà South Africa là wà ní bá a ṣe nìyẹn. ok bàbá ẹ mọ ọkọ tó máa ṣe níjọ náà àwa náà bẹ. bẹ́ẹ̀ ṣe wá béèrè fún yẹn ẹ jọ ẹ lọ ẹ ẹ ẹ send message sí mi ní orí WhatsApp ẹ bá mi kọ síbẹ̀ bó dẹ̀ jẹ́ pé voice record lẹ máa fi ṣe ipe ẹ̀yin lẹ bá mi sọ̀rọ̀ láti South Africa nípa t-shirt so that máa forward picture àwọn t-shirt yẹn nǹkan tí wọ́n máa yà síwájú àti tẹ̀yìn máa send ẹ̀ sí yẹn ẹ̀yin náà wá lè lọ print ẹ̀ ṣe ti gbọ́. hello sir. ẹ ẹ pè ya mo gbọ́ ẹ ṣe gan inú mi àná màá ṣe gan àtàṣe màá ṣe ẹ thank you sir. Hello, lọ láti nàìjíríà. ẹ hello from germany. hello láti germany. ẹ̀lú afẹ́ bá sista Dara sọ̀rọ̀ ni. èmi náà lẹ́ ń bá sọ̀rọ̀ yìí èmi ni. àwọn wà lórí láì wọn bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lọ́wọ́ náà. ẹ ẹ ṣé bí mò ń da yín lóhùn orí ṣó la wà ẹ sọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ mo ti gbé kọ́ yín ẹ̀yin ni mò ń bá wí. Ah, àmọ́ wá sí nǹkan. ẹ ló kọ́là. okay àníkà ah, àníkà àníkà dá sí ètò ní mi o. ẹ bá wa dá sí sà ẹ káàbọ̀ sórí ètò. ok ok ya ẹ ṣe gan o ẹ kú iṣẹ́ o gbogbo bá ṣe ń wo program látijọ́ yìí inú wa ń and then ilé tí wọ́n dẹ̀ wá sọ bẹ́ẹ̀ ní ìsìn pé. gbogbo wa ká wà ní Ìbàdàn tó o dùn mọ́ wa nú gan tó alẹ́ torí Ìbàdàn ogun wa rí ọmọ ìbàdàn dẹ̀ ń dúró sí ẹrù ẹnì kankan kì í ṣe pé èkó náà kì í pọ́n lè ní kankan ṣe gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú àwọn tó wà pẹ̀lú Tinubu yẹn àwọn MC gbogbo wọn yẹn wọn ò ní kankan wọn ò ní agbára kankan tó bá rìn mú pò lọ́n kó rìn bóyá kó kó mú. Hmm. balùwẹ̀ ṣe lè sìn kakọ́ ṣe bẹ́ẹ̀ tó bá di táìmù tá a bá tún máa ṣe nǹkan míì hmm. oníkálukú á ṣe tiẹ̀ á ṣe òyìnbó á ṣe tiẹ̀ gbogbo náà á ṣe tiwọn so a dúpẹ́ lọ́wọ́ yín gan gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀ ń ṣe program gbogbo yín gan la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ so àdèmàdé rẹ̀ nílé lágbọ́rọ̀ ọlọ́run ojú òní ti wà. ẹ ṣé gan ni. you are welcome ẹ ṣé gan ni. Eh, ok any bad eh, kìíní pé network. I really don't know why network ọ̀dọ̀ mi wà pa trust Germany ajamani dúró tán ni. <laughs> hello kọ́là ẹ kálẹ̀ o. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé púpọ̀ nù wọn wọ́n ti pẹ́ tán ti ń pè pè pè pè so tẹ́mi bá wá pìkẹ̀ bí wọ́n ti wá gbé fóònù jù síbì kan wọn ò ní mọ̀ wípé mo máa pick nǹkan tó ṣẹlẹ̀ ni. hello caller. hello. tẹ́rí wọn. ẹ má fi tẹ́ bá fi private number pè mí mi kí n gbé private number mọ́ ẹ jọ for security reason please don't call me with private number ẹ̀yin tẹ́ bá pè kò kí n ṣe network problem o because ẹ ń sọ̀rọ̀ ní background adẹ ń gbọ́ yín ẹ dẹ̀ máa pè kẹ́ sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ àṣeré lórí show mo bẹ̀ yín ni tẹ́ bá ti pè tí bá gbé ẹjọ́ ẹ sọ̀rọ̀ we are not joking. hello from Nigeria. hello ìyá mi dára ẹ káàárọ̀ àbí ṣé ibo nẹ̀yìn wà. bẹ́ẹ̀ni ẹ káalẹ́. ẹ ọlọ́run á máa wà pẹ̀lú yín o. àmín. ṣé ń gbọ́ mi mà. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín. hello yes number one mo kọ́kọ́ fẹ́ comment ẹ statement ti ìyá òṣàtọ́lá sọ àwọn obìnrin bíi ransom fúnmiláyọ̀ ransom kùtì nìyẹn nígbà tiwa so rírọ̀ wọn yàn bẹ́ẹ̀ ní gbogbo ọ̀nà mo fẹ́ kí gbogbo ọmọ Oòduà àkọ́yẹ̀ encourage woman yẹn pẹ̀lú ẹ̀yin náà tó sí ẹ̀yin broadcast ṣé ẹ̀rí tó ń bọ̀ yìí ṣé rí àwọn gọ́vnọ̀tì wa ní kẹfà sọ kẹfà bá sọ̀rọ̀ ìgbà táwọn máa ń ṣe tiwọn tó máa ń dà lóru àgbà wọn àti sọ́ọ̀bù wọn tá máa ṣe tiwa hmm. eh, everybody has a eh, eh, freedom of speech and to protest tètè àwa bá ń sọ pé à ń lọ tó bá di ọjọ́ kejì àwọn náà dẹ̀ lè fi organize àwọn èèyàn kan ní yẹ something like that kò sí jà ń bẹ̀ hmm. but kọ́ máa sọ pé wọ́n lo àwọn ọmọ ọ̀tá wa because àwọn ní kẹfà wọ́n dada ṣẹ́bí ti rally tó ń bọ̀ ní october hmm. fourth bi hmm. ó ti ṣe ṣe already ní i'm not border torí nàìjíríà lagos làwọn wà àdẹ̀ sí ọ̀yọ́ state láti lọ darapọ̀ mọ́ wọn ìyẹn ni number one tí mo fẹ́ sọ. So ṣe rí nọmba two tí mo fẹ́ jẹ́ kí ẹ bá wa gbé ìgbésẹ̀ lé lórí mo fẹ́ kẹ́ bá educate gbogbo ọmọ òdua especially àwọn youth ṣe rí àwọn baálẹ̀ tó ń ta. hello. hello. freedom of speech and bá sọ fún àlọ́ tó bá di ọjọ́ yìí. gbogbo ẹ̀ <laughs> àbí o queen abakẹ́ gbogbo ẹ̀ kàn ń já mọ́ra wọn ni èèyàn kan béèrè tẹlifóònù nọ́mbà mi tẹlifóònù nọ́mbà la pin down down down síbí bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ nǹkan kékeré kan ni wípé. Mm, mm, mm, mm. ní ẹ má bínú ó ní ẹ ní sùúrù fún mi màá pè yín màá pè mí nọ́mbà tó ń pè mí ẹ má bínú màá pè yín fúnra lára mi màá pè yín nísìn ó ní èèyàn a ní ẹ ní sùúrù màá pè yín nọ́mbà tó ń pè mí yẹn màá pè yín mò ń bọ̀ nísìn. Ah. ẹ jẹ́ kí n rí kíní ṣe yóò. hello beautiful sister ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o. yes ma. mo bá yín lọ lórí Facebook. <laughs> ẹ má bínú sí mi jàre ẹ má bínú sí mi ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi mo gbé àlejò pàtàkì pàtàkì wá bá wa lénìí mo sọ ní last time ní last Sunday pé àlejò wa kan ń bọ̀ lénìí láti wá fi bísínẹ̀sì kan lọ wá bísínẹ̀sì dẹ̀ máa ṣe gbogbo wa lóore bẹ́ẹ̀ ni tó jẹ́ sí pé àlejò kò sílé kà á ṣe even ká ń ṣiṣẹ́ à ń mi a lè ṣe é àwa tá tọmọ lọ́mọ lọ́wọ́ a lè ṣe and many many advantages To wà nínú ẹ̀ èmi wá fẹ́ káwọn fúnra lára wọn kí wọ́n wá bá wa sọ ọ̀rọ̀ yẹn kán ṣàlàyé fún everybody àti àwọn advantages To wà ńbẹ̀ kí ni irú business gan láti lẹ̀ ń sọ̀rọ̀ èyí lọ́wọ́lọ́wọ́ gan ìyá mi ẹ bá mi gbóhùn sókè. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ òkè kíbi tẹ bá ti ń gbọ́ ẹ ṣé o ẹ ṣé tẹ wà lórí Dára Talk Show Eh, ọ̀rọ̀ mi náà kò business is about our health about our health health wa ó ṣe pàtàkì púpọ̀ jù ẹ jẹ́ má bínú wọn máa sọ Yorùbá wọn máa sọ English <laughs> health wa ṣe pàtàkì púpọ̀ jù the main thing is about um, maintaining supporting and improving our health sẹ́rí ọlọ́run má jẹ́ ká ráàmù di o pẹ̀lú oríṣiríṣi tó ti ẹ̀ wá ń lọ káàkiri àti covid àti flu oríṣiríṣi àrùn kò ní dọ́dọ̀ wa kò ní dọ́dọ̀ àwọn tá a mọ̀ but àwa náà ní n ta ṣe lọ́rọ̀ ara wa sherry health is wealth we know that health is the most important thing in our lives if somebody bá ti sick tó ṣàárẹ̀ báyìí ó ti tán nìyẹn a rí àwọn ọ̀pọ̀lọpọ̀ olówó nínú àìsàn owó yẹn useless pátágbẹ̀yìn ni nígbà tó bá lè dìde lórí bẹ́ẹ̀dì kí ló ti fẹ́ ná owó ọ̀hún so èmi pè láti London ni mo wà and I'm a nurse specialist. Mo ti wà nursing for over thirty years. So I have experiences about àwọn tí a ti nọ́ọ̀sì ní hospital ni ní GP surgery ni ní community ni ìyẹn ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ health ó jọ mí lójú gan. tábàtẹ̀ wá wò ó in these days oríṣiríṣi àwọn kéékèèké ló tẹ̀ wá fún oríṣiríṣi àrùn liver disease kidney disease diabetes heart failure kí ló dé ó ti pọ̀ jù tẹ́ bá ní ká wo ìgbà àwọn ìyá ayé àwọn grandfathers wa àwọn forefathers wa they never suffered all these chronic diseases. then now you wonder why why is this happening to àwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà tó jẹ́ pé kò tiẹ̀ wá sí gbogbo gbogbo tá à ń jẹ tó dẹ̀ fa ni pé gbogbo tá à ń jẹ pátápátá òun ló ní chemicals nínú and we have to eat a gbọ́dọ̀ jẹ àwọn oúnjẹ wọ̀nyí hmm. àwọn fruits àwọn vegetables tá à ń jẹ chemicals ni wọ́n fi ń gbìn wọ́n pesticide wọ́n fi ń gbìn wọ́n gbogbo ẹlẹ́rìí pé chemical ò dáa fún ara nítorí gbogbo sickness tèmi tiẹ̀ wá ń rí àwọn ọmọdé tó ń wá sí hospital ìmí inú wọn á yè ìmí inú wọn ò ní yè oríṣiríṣi tablets èèyàn kan péré in their thirties in their forties èèyàn kan máa lo bíi tablets oríṣi mẹ́ta mẹ́rin at age thirty at age forty at age fifty tẹ́bàdé wa wo the long side effects of àwọn tablets yìí tó bá tírìsì kankan á tún fà kankan míì wá hmm. nígbà àwọn ayé bàbá wa àti ìyá wa wọ̀nyẹn àwọn grand grandparents wa wọ́n máa dey live up to one oh my grandfather lived up to one oh six my great grandmother up to one one six kí ló wá dé tó wá jẹ́ pé àrùn yìí dẹ̀ wá ó ti wá lọ káàkiri gbogbo ayé nǹkan tá à ń jẹ aláti ṣọ́ra tá à ń jẹ àwọn èso tá à ń jẹ àwọn tòmátò adẹ láti jẹun we have to eat tomatoes potatoes gbogbo tá à ń jẹ pátápátá ló ní preservative ló ní pesticide chemicals tí wọ́n fi ń gbìn wọ́n nítorí pé kán lè ní eh, so that it will come out in large quantities they use chemicals then they now use pesticide so that wọ́n á fi lé gbogbo àwọn bíi èkúté tó ń jẹ àwọn crops wọ̀nyẹn àwọn pests oríṣiríṣi that's why they use pesticide but then táwa bá dẹ̀ wá jẹ àwọn oúnjẹ wọ̀nyí gbogbo pesticide àti chemicals bá ṣe ń jẹ gbogbo àwọn èso àwọn fruits bẹ́ẹ̀ náà là ń jẹ gbogbo àwọn chemicals yìí ìyẹn ló fi jẹ́ pé tẹ bá rẹ́ lòmíì á we go to bed tired we wake up tired joint pain eh, diabetes eh, high blood pressure ó ti pọ̀ jù ó ti pọ̀ jù so ìyẹn ló mú mi sọ pé máa bẹ̀rẹ̀ sí ka àwọn ìwé kan mo bẹ̀rẹ̀ sí ka àwọn ìwé lórí google is there research papers written by doctors by scientists it's all there it's written there wọ́n ṣàlàyé ẹ̀ síbẹ̀ gbogbo tó ń fa gbogbo àrùn yìí too much salt too much sugar ní àwọn preservative àwọn oúnjẹ tá à ń jẹ yìí ó ti pọ̀ jù òun ló fa gbogbo àmójì yìí that's why tẹ́lá dọ́dọ̀ doctor sin the doctor will now advise pé go and take health supplement nítorí gbogbo oúnjẹ tá à ń jẹ yìí gbogbo chemical ó ń destroy gbogbo nutrition tó wà nínú ẹ̀ nutrition yẹn dẹ̀ làwa need to fight infection nígbà tí gbogbo nutrition bá dẹ̀ ti wà destroyed àwọn bíi vitamins eh, calcium phosphorus iron oríṣiríṣi bẹ́ẹ̀ tó bá ti wà destroyed destroyed it only means we are eating calories with no nutrition nígbà tá a bá dẹ̀ ń jẹun tí ò ní nutrition tí infection bá dé kò sí tó máa bá wa fight ẹ̀ because àwọn kidney wa liver kidney um, heart àwọn stomach tó yẹ kó fight ẹ̀ ó ti weak because of the chemicals tá à ń jẹ tá à ń jẹ ó ti weaken gbogbo àwọn organs nínú but because a lè rí organs wa nínú a lè rí kidney wa rí heart wa rí stomach wa àmọ́ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ìyẹn ló fi di pé kí àwọn tó jáde síta kó tó di pọ́ bẹ̀rẹ̀ sí pariwo pé ẹ ẹ wọn ò lè sùn o ẹ wọn ní káńsà o nǹkan kan ti ń ṣẹlẹ̀ nínú. Hmm. torí ẹgbàá mi tán bá ṣe scan fáwọn patient tán bá fún wọn ní result wọn báyìí ẹlòmíì ti kúnlẹ̀ dẹ́kú <laughs> because gbogbo àwọn chemicals yẹn ti ń jẹ ìfun díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́ bá wo ara wa yóò dàbí mọ́tò ni mọ́tò tó ní engine so engine tiwa is our kidney our heart our liver our pancreas Hmm. so tá a bá wá tọ́jú àwọn àwọn internal organs wa yìí tá a fún wọn ní the proper food the necessary nutrition tí ò sí vitamins nínú oúnjẹ tá à ń jẹ òun ló ń fa pé gbogbo immunity wa máa weak tó bá dẹ̀ sí weak òun ní ẹ̀sìn àwọn tó ti ń sọ́n sí pé pé coronavirus another wave is coming but another wave back up. <laughs> Eh, joy Ọlájùmọ̀kẹ́ Ọláyíwọlá Àkànmú ó ní what can we do ma. what can you do òun náà ní health supplement tí mo fẹ́ sọ yìí tẹ́ bá wá rí sìn because àwọn doctors ti ní ah, eh, health supplement la gbọ́dọ̀ lò but there are a lot of companies out there with different health supplements àwọn kan ṣe tí wọ́n ní juice àwọn kan ṣe tí wọ́n tablet capsule so people are very very confused they don't even know what to buy so eléyìí tí mo fẹ́ fà yín sọ yìí is the rice health supplement seed ni wọ́n fi ṣe and if you know seed is very powerful seed is the genesis of life bá kọ̀ drop seed ẹyọ kan sílẹ̀ it will go grow into a big tree. A big tree will become a, a forest. Yes. So air supplement, a company, this company is in America. And the CEO, and tó dá sílẹ̀ àwọn òyìnbó ló kún I want doctors, scientists, neurosurgeon, àwọn lọ shaking his seed tèmi fẹ́ sọ nípa And what is it? The seed is ready to drink. You just shake it and you drink it. And then gbogbo tó wà nínú tó tó mix ní oúnjẹ wa àwọn vitamins àwọn níwọ̀n yẹn òun ló fi ṣe seed ló wà nínú ẹ̀ so that a bá lè máa lo àwọn kìíní seed tèmi ń sọ yìí it's called rainfall raincore tá a bá lò ó àwọn nutrition tí ò sí nínú oúnjẹ tó ti tó jẹ́ pé àwọn chemicals ti bàjẹ́ nínú oúnjẹ wa òun ni health supplement yẹn máa wá replace a sì láwọn ọ̀pọ̀lọpọ̀ testimony oríṣiríṣi I will invite you to come and uh, WhatsApp presentation on Zoom present kẹwàá fetí ẹ̀rọ ayúgbọ́ àwọn oríṣiríṣi àwọn tó ti ní diabetes tó ní blood pressure tó yẹ kí wọn àtọmọdọdọ doctor tí wọn ṣe blood test doctor ní kí wọn stop gbogbo oògùn yìí wọn nídìí oògùn yìí mọ́ even me i'm a living witness i used to have problem with my stomach the doctor had to stop my tablet nígbà mo bẹ̀rẹ̀ sí lo gbogbo kíni rain raincoat yìí so it is very powerful so that is the uh, health side of it the business side of it ni pé tí a bá láwọn èèyàn tó bá ní interest tí wọ́n bá join the company as a partner tẹ́ you only need to talk to your friends and families about the product tẹ́ bá ti bá àwọn friends yín àbí àwọn ọ̀rẹ́ yín sọ̀rọ̀ it's a small business tí wọ́n bá rà á the company will pay you and it's a loss of commission kì í ṣe commission kékeré àwọn ọmọ wa wà àwọn ọmọ in their thirties in their forties they are there they are making money six figures money ilé ìwòsàn ṣe ọ̀rọ̀ pé dem ṣe lè lè. wọ́n ní báwo ni wọ́n ní báwo ni wọ́n ṣe lè gẹ̀ẹ́tì ẹ̀ mà how eh, can we get it to that. wọ́n ṣe lè gẹ̀ẹ́tì ẹ̀ ni pé bọ́n ṣe lè gẹ̀ẹ́sì ẹ̀ ni pé èmi á fi whatsapp ẹ̀ ni mo fi ṣe lè fi whatsapp ẹ̀ mọ nọ́mbà mi dára talk ẹ bá lè bá pin nọ́mbà yẹn síbẹ̀ then I will, will invite them to our presentation group wọ́n wá register tó bá ti register wọ́n máa fún wọn ní website tí wọ́n máa fi rẹ́ wọ́n máa fi ra gbogbo àwọn product wọ̀nyẹn. ok adédoyin àyìndé dẹrù ó ní is it about renso renko. Uh, moment moment tó sọ̀rọ̀ yìí yes you know mr. Uh, <laughs> eh, <laughs> Mr. Ayindederu, you know it's rain zone. I've spoken to you about it before. Ṣé ti wá rí pé everybody ló máa ń pa kínní yìí? Ṣàṣà làwọn èèyàn tí ò mọ̀ ń pa kínní because àwọn èèyàn ló dẹ̀ ń ṣiṣẹ́ gidi gan. And àwọn èèyàn dẹ̀ fi ń ṣe business tí wọ́n make a big time. Hmm. Kì í ṣe ń ṣe owó kékeré ni wọ́n make ń jẹ. Hmm. Ẹlòmíì fi ń ṣe full time, wọ́n fi ń ṣe part time. Ọmọdé ń lò, àgbàlagbà ń lò. It's for everybody. Even téèyàn bá ní àrùn kankan, you will all need it èèyàn ní láti ní àrùn tó bẹ̀rẹ̀ sí lo kìíní. tí wọ́n bá fẹ́ join company tó bá fẹ́ join báwo ni wọ́n ṣe máa join yín mà. wọ́n ṣe máa join yẹn náà ni pé wọ́n máa ní ìdí nọ́mbà mi and then I will invite them to come on WhatsApp presentation tó bá ti wá tí wọ́n ti join tó bá ti join ní presentation yẹn lẹ́yìn <laughs> tó bá ti fèsì ara wọn gbọ́ bí kinní yẹn ṣe ń ṣiṣẹ́ àwọn èèyàn tó wá bẹ̀ tí wọ́n máa sọ àwọn real real life testimony lélẹ́yìí àtàwọn tó ń ṣe tó fi ń ṣe business bí wọ́n ṣe make business tó wà convinced then the company will give them a website then they will start buying their products through the website. okay fún àǹfààní ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀tì nísìnyí tẹ́ ní pé ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ fẹ́ mọ bẹ́ ṣe máa darapọ̀ àbí ẹ̀yin tẹ́ kọ́ síbẹ̀ pé fẹ́ rà ẹ jọ ẹ contact mi ní orí whatsapp number mi whatsapp number mi náà ni mo pin sísàlẹ̀ zero one five two one fẹ̀yìntẹ́ wà ní germany zero one five two one seven four five zero two four three fún ẹ̀yin tí ẹ̀ sí ní germany tẹ́ wà ní outside don't forget to add plus four nine one five two one seven four five zero two four three ẹ̀yin tẹ́ bá ń nọ̀ọ̀sì ọmọ nínú ilé ẹ lè darapọ̀ mọ́ wọn ẹ lè máa fi lè máa fi support ara yín àbí kò yé yín oh. bóyá iṣẹ́ lọ lọ́wọ́ yín ni ẹ lè darapọ̀ mọ́ wọn bóyá ẹ ti ẹ̀ ń ṣiṣẹ́ gan ni tí ò ń ṣe full time job ẹ lè darapọ̀ mọ́ wọn èyíkéyìí nínú wọn ẹ lè darapọ̀ mọ́ wọn kówó pé kówó lé bẹ́ẹ̀ ni o àti wípé ìpẹ́ ẹ̀ ọ́ ní ara líle báyìí ó ń lo ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká rà á ká lò ó ẹ jẹ́ kí ẹ̀ fúnra wa èmi ò gùdù nínú pé ká máa sọ pé ẹ wá bá mi dáwó fẹ́ nìyí ẹ wá bá mi dáwó fọ́yọ́tọ̀ ọ̀hún ẹ wá bá mi dáwó fún kínní kó tó di ìgbà tá a máa máa sọ pé wá bá wa dáwó ẹ jọ̀ọ́ ẹ learn how to take care of ourselves ẹ jẹ́ ká jẹ oúnjẹ gidi ẹ jẹ́ ká nǹkan gidi ṣe mọ̀ outside yẹn physical one outside one la máa ń take care a à kí n bọ́dà nípa inú kò dẹ̀ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni it's business oh. time bẹ́ẹ̀ni ibi tá a ti ṣe náà la ti ń jẹ bàbá mi àwọn little little things ti eh, Dara fi keep body and soul together nìyẹn o ẹ̀yin èèyàn mi tí ẹ sọ pé àsìsá ah, Dara ẹ má máa ṣe advert pẹ̀lú show yín mo máa ṣe advert oh. these are the things i'm doing to keep body and soul together as a blogger i pay bills i'm not under anybody nobody is paying me anything àbí kò yẹ yín oh. bẹ́ẹ̀ ìyàwó lé ni mí owó sálárì wọn bá tọkọ mi àti tèmi òun náà làánú ta dẹ̀ fi ń ṣèrànlọ́wọ́ fún little people tá a bá lè ṣe so ibi kan lówó yẹn dẹ̀ ti máa wá so ẹ jọ ẹ bá wa patronize àwọn customer mi àtẹ̀mí náà ẹ patronize wa if you claim you like my show and you, financially you cannot support me then support my ministry support my things oh. àwọn nǹkan tí mo bá ń tà tí mo gbé sórí ibẹ̀ ẹ mi rà wọ́n ṣe ti gbọ́ ẹ ṣe gan ni ẹ túbọ̀ bá mi ṣàlàyé díẹ̀ sí fún wọn. Oh. ṣé wàá rí nǹkan product tèmi sọ they are all natural organic pure herbs herbs nìkan ni wọ́n fi ṣe so there's no pesticide there's no chemicals in this so ẹni ṣe mọ ẹni tó ń sọ pé business business ẹjọ tẹ bá mọ àwọn èèyàn púpọ̀ wọ́n fẹ́ ṣe business yìí àwọn èèyàn dẹ̀ ń ṣe rẹpẹtẹ tí wọ́n make owó ẹlòmíì ti lose iṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ covid yìí gbogbo wọn they are all most of them are all on this on our platform and they are make and won regret so you have everything to gain and nothing to lose. wọ́n ní please what is the name of the seed please the seed lórí seed tó wà bẹ́ẹ̀ is about twenty to thirty different seed. wọ́n ní kí ni orúkọ ẹ̀ mà. black kidney seed wà bẹ́ẹ̀ raspberry seed wà bẹ́ẹ̀ okay. aloe vera seed. sylvia lawa ó ní i would like to be an agent o oh. contact me on my whatsapp and let me know i will send her number to you àbí kò yẹ gbogbo yín tẹ bá fẹ́ get number wọn please add me on whatsapp and send a message to me i will give you a number and you can call in i mean call her on her whatsapp you understand wọn ẹ lè ṣàlàyé ẹ lè bá wọn sọ̀rọ̀ wọn lè ṣàlàyé fún yín wọn á lè put yín through bí ẹ ṣe máa ṣe. Mm-hmm. bẹ́ẹ̀ mm-hmm. tó láti fi ran èèyàn púpọ̀ lọ́wọ́ ẹlòmíì tó ń jẹ́ pé cancer of the breast ni wọ́n fún ẹ máa bọ̀ lórí presentation kẹ́ fi ti ara yín gbọ́ wọ́n lo àwọn oríṣi because they are different different products wọ́n lò wọ́n padà sọ́dọ̀ doctor sọ fún wọn ni pé what did you use. alhaji gauda gbọ́lá adesoko please what is the name of the med. rainsol rainsol ni wọ́n ní rainsol. the the company companies in America and it's a legitimate business. This is not uh, any sarcasm. That the company will pay you huge sum of amount. Compensation plan was very generous. and that that company this tán ti yàtọ̀ ibi tán ti yàtọ̀ ni pé àwọn product they are all professionals they are all doctors scientists and neurosurgeons so they are not just ordinary people they've done their research very very well So what wá di to wọ́n wá gbìmọ̀ pọ̀ lọ seed product yìí herbs and lọ́ fi dé gbogbo ọ̀làdẹ̀ need. whether you like it or not we need it there are too many chronic diseases liver disease slack is too much, especially amongst our people. It's too much, and it's killing people. Cardiovascular disease, arthritis. Because I work in the hospital and I've seen, I've seen a lot, and it can be very painful and very upsetting to see a young person, 30, 40 year old, and it's not supposed to be. So by yẹ the right supplement, it's not supposed to be. No, so we are eating all these chemicals, but there are a lot of things we can do. So look after our internal organs, our heart, our not just outside. It's okay to put our makeup, put everything. Inú ni àwọn àwọn problem yìí ti máa ń bẹ̀rẹ̀ tó bá ti wà láti inú wá jáde síta ló máa di pé eh, wọ́n á ní pain wọ́n ní arthritis wọ́n lè rìn dáadáa eh, kidney ń dùn wọ́n bladder ń dùn wọ́n. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ a máa ṣó yẹn ní next show wa a máa mú àwọn kinní yẹn à mú wá ẹ̀ẹ́rì àfihàn yín báyìí ẹ lè mọ nǹkan tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ kẹ́ lè mọ̀ pé we know what we are talking about àbí kò yé yín bẹ́yìn so ẹ ṣé gan ni ìyá mi thank you very much ẹ tún máa yín darapọ̀ mọ́ wa ní next week Friday láti ṣàlàyé fáwọn èèyàn ṣe ti gbọ́ ẹ ṣé gan ni ma God bless